أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أنا أقول الله سبحانه وتعالى تركي الله في وجهك يقال محمد صلى الله عليه وسلم كان أقوام لولا النبي لك أصحابي وما كان على عليه مفروض كل ناس تقول جو سبحان بودا تقدروا به ودكتور يو هو اللي يقولوا تو نقولوا عشان الله سبحانه وتعالى في الإسلام تنبشي تشي تريد يعني فناني tí ọkàn rẹ̀ sì máa kó lu ẹ̀bọ. ìkẹ́ ọlọ́run náà kó bá wọn àpò òun ìlú àwọn tó ń bẹ láyé ní ìlú ọ̀dà tó tẹ́kọ̀ nípa ìgbàlódé dàda akẹ́kọ̀ọ́ sáǹtì àwọn ọmọ ṣàlàyé kẹ́wọn. àti kí ara pẹ̀lú àwọn ṣe kò wọlé yìí gẹ́gẹ́ bí agbẹ́rin tẹ̀sí tí wọ́n wáyé ní gbogbo ọjọ́ tíìdé. òrìṣà àwọn alẹ́ ní ètí wọn mọ̀ bá wa yẹ̀wò òun náà ní pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíín ló máa pariwo ní wọn jánu bá àmùsùlùmí ah, òun ah, àǹfààtò bíi muslim ṣùgbọ́n sì jẹ́ pé tá lórí gbogbo iṣẹ́ yẹn náà ó jẹ́ ní tọ́mọ̀ nípa àríkẹ́ ọlátàlù ńláyà yìí jẹ́ kí làwọn nǹkan tó lè fa ilé tọ́mọ̀ mọ́jà aṣàṣe ìdànù iṣẹ́ nínú ẹ̀ làwọn ṣẹ́fọ́ ọba aṣàlàyé sáfì nàwáfì òṣìṣẹ́ àwọn nǹkan tí ó lè ba ìsìláàmù jẹ́ mọ́ni lára tí ó sì ti di kèfé tí ó sì ní mà tí ó wà síwájú ọlọ́run tí ó ti ìgbèrè fún ọlọ́run kó làwọn béèrè àwọn ṣẹ́fọ́ ọ̀dà tí a fi mọ̀ àwọn السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حياكم الله لا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد أدعكم ولو أترى لكم إكاتي بإخوة نبي محمد صلى الله تعالى عليه وسلم في الصلاة هنا في مرة وعلى النبي محمد والصحابة àti gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ lórí ìlànà lẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam àwọn afáwà tí wọ́n ti lọ wọ́n tọ́lọ ní kí ọ́tara wọn jáde tí wọ́n ti lọ kí Allah subhanahu wa ta'ala kí ó forí jì wọ́n kó bá wa gbà wọ́n ní ẹni ìkẹ́ kí àwọn tí a ń gbọ́ wípé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu ẹgbẹ́ bí tí àwọn afáwa tí wọ́n ṣàlàyé ṣáájú agbọ́rin tí a ti máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fún wa ní alẹ́ yìí òní tí àwọn afáwa máa ń pè ní nawaqidul islam àwọn nǹkan tí ìmọ̀ ń bá ìsìláàmù jẹ́ ìsìláàmù tí a ní máa ń bàjẹ́ òun kìí ṣe ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn ni nǹkan yóò bàjẹ́ ìgbẹ́ ìsìláàmù ti ń bẹ lára ẹni tó wí ni ó bàjẹ́ torí ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn ìsìláàmù ò lè bàjẹ́ ẹ̀sìn ọlọ́wọ́ bó lè bàjẹ́ kò lè dàrú kò sí lè wó láíláí mọ́ńdà mi ń bẹ ẹ̀sìn ọlọ́run odidi ìran ẹ̀sìn ọlọ́run káàrí lára èèyàn lè jẹ́ nǹkan tí ó bàjẹ́ ń dẹ́pẹ́ ní káàrí lára pẹ̀lú ìsìláàmù pẹ̀lú ìjẹni ọlọ́run yóò sì ẹni tí ò ní jẹni ọlọ́run ọba àríkẹ́ ọlá

tọ́láwọ́ wa ní kí n tá a kọ́ máa kó padà wá ṣáájú pé ìsìláàmù ta màámà lánàá ìsìláàmù yóò wá kó lára rẹ̀ níwájú pé kéde yóò wá ṣe kú ọlọ́mọ pàṣẹ wa bẹ́ẹ̀. tí mẹ́rin ara ẹlòmíì àmà wá pẹ̀lú ìwà kẹfẹ́ rí lánàá níjẹ̀ ẹ̀ka níjẹ̀ ẹ̀rin. mẹ́tẹ́ẹ̀tì tọ́lọ́ wọn bẹ̀rẹ̀ ní kí ọlá ní wọn kádàrá ni wípé yóò kú lórí ìsìláàmù ni ọlọ́run lè padà wá fọ́ńtọ̀ onímọ̀nà tí ó wà mọ̀nà bá àwọn ìran èyí tá a fẹ́ ṣàlàyé fún wa lónìí ó ní ẹni tó jẹ́ wípé ìsìláàmù ní í ṣe ìkan méjì inú ohun tó lọ kó sí bá wá gbé kó nù sùlá ó sọ di kèfèrí eléyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sábà fẹ́ rò bíi kó pọ́síbù ó dẹ̀ lómi tó gbà kó pọ́síbù ń gbà míì kìí fẹ́ ṣèṣe sí ipò ń ti ẹ̀gbà kó pọ́síbù ó pọ́síbù kẹni tó jẹ́ mùsùlùmí lánàá kó di kèfèrí lónìí o ó bọ́ rọrùn fẹ́ni tí ó jẹ́ mùsùlùmí lánàá tí ó jẹ́ kèfèrí lónìí ọlọ́run bá tilẹ̀ wí fún ọmọ Al-Qur'an Al-Karim ọlọ́run bá àlejò ọlọ́mbà wọn àkà wí láwọn tí ìran ìsìláàmù ń bẹ lára wọn lánàá wọ́n sì hùwà fẹ́nu àwọn ìwà tó lè mú ẹ̀kọ́ ní islam ọlọ́run sì ní ẹgbọ́ o pípé ẹ̀wùwà yìí lẹ́tọ̀ àtẹ́zẹ̀rù ẹgbàgbé ẹ̀ ẹ̀ قد كفرتم بعد إيمانكم lẹ́yìn tí ẹ ti jẹ́ mú mi ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ti kú òní mìíràn báyìí. ìtàwé ẹ̀sàbíṣì ni pé ó rọrùn kéèyàn jẹ́ mùsùlùmí kó sì má jẹ́ mùsùlùmí má. nítorí ààyè èmi àti tá à ń jẹ́ mùsùlùmí àjọ náà má kà sínú àwọn tí ò ní jẹ́ mùsùlùmí má. òní ṣe ìbéèrè ká lọ kọ́fẹ́ lákun ẹ̀yàn àfọ́ àwọn aládùúgbò wa níbi tí tẹ́ bá ti láwọn tẹ́ ń gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu wọn pé ẹ̀dàkùn kí làwọn nǹkan téèyàn lè ṣe lọ́rọ̀ téèyàn lè sọ lọ́rọ̀ téèyàn lè ṣe níṣẹ́ àbí téèyàn lè ní láti ọkà tí ó sọ mùsùlùmí ànádi kẹfẹ̀rí òní ìyẹn máa ń pọ̀ ìlọ́kọ́ àwọn nǹkan tó lè mú ìyàkó nùsùlá ó túmọ̀ pé yàn bẹ́ẹ̀ di kẹfẹ̀rí àbí ìsìlámù òwúyàn máa kọ́ mákìyàn lè bá mákìyàn lè bá sáfẹ́rẹ́ àfáàní àrọ́fẹ́ ṣọ́rùwẹ̀ lẹ́ẹ̀rí ṣọ́rùwẹ̀ لكن لتوكيه ومن لا يعرف الشروى من الناس يقع فيه mo máa ti ń já burú mo máa dáadáa mo kọ́ ní tàǹtàn pèlá burú mo sì máa burú kìí ṣe wípé nítorí kí n lè bá àṣẹ o láti nítawà kí n lè bá àṣà fún ni nítorí pé wàmẹ́lẹ̀ àyà àrífi ṣàrọ́ nínà náà ti yàtọ̀ òfin yìí ẹni máa ń bẹ láyé tí o máa bọ́lá burú ń bẹ bọ́lá burú ò sí ó ṣúrẹ́ṣe kó kó sílẹ̀ ní àbá àwọn àgbà ọ̀fẹ́ ìfàfihàn mẹ́rin ẹ̀kọ́ bí allah ta'ala anhu wọ́n máa ń sábà rú fún ayé pé كان الناس يسألون الرسول صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أي يدركني أنا وصحابي لاسي قلب محمد صلى الله عليه وسلم ومن سبير نفسه dáadáa báyìí dáadáa báyìí dáwọn amọ̀bẹ́ ifá àwọn máa ń béèrè lọ́wọ́ ànábì kí laburú kí ló lè mú ìyàjẹ́ ní aburú kí wá ní ìdí táwọn fi ń béèrè nípa aburú lọ́dọ̀ òjíṣẹ́ sallallahu alaihi wa sallam makhafata ìrìlẹ̀ kalẹ̀ kí àwọn bà kó sí laburú ni. àwọn afásùlámù láti dáadáa ni wọ́n máa ti ń sàlàyé fáwọn mùsùlùmí náà wá kíbìrì islam àwọn tí máa bá sùlámù jẹ́. tó jẹ́ gbogbo àwọn àfáà ní mọ́sàbí kọ̀ọ̀kan ni wọ́n yóò fi gínú ìṣẹ́rẹ́ nígbà gbogbo tí àwọn kí àgbójúlé ló tẹ́lá fíkíù ó bẹ̀rẹ̀ má fi tẹ́lá fíkíù kan tí ò ní báàbù kẹtàwà bá máa ń pè ní kìtàbù rídà báàbù tó ní bá fi papọ̀ má ń tó lè mú yẹ kó nùsùlá àmì ò máa pè ní kìtàbù àtàmì mọ́rùsẹ̀ dìín báàbù tó ní bá fi papọ̀ má ìdájọ́ àwọn tí wọ́n ti kó nùsùlá lábẹ́ báàbù yìí àwọn àfáà láti wọ́n máa wá sàlàyé fún wa lábẹ́ báàbù nínú àwọn tíráìsì lẹ́wọ́n á sì lè ṣà àwọn tó lè bà síláàmù jẹ́. torí ẹ̀lẹ́mí tó wọ́n bí i pé àwọn àfá àwọn àbá ìdẹ̀dẹ̀ kẹlú wá bẹ̀rẹ̀ tí máa wá lọ hun fáwọn kẹ́nìkan bá síláàmù jẹ́ ó wọ́n gbogbo àwọn àfẹ́sì àti àwọn àfẹ́sì ní gbogbo mẹ́sẹ̀ àbí kọ̀ọ̀kan inú àwọn tí àtẹ́ bá gbé kalẹ̀ ló fi kíw láwọn àgbẹ̀yìn tí àwọn máa fi báàbù kan àyè kan wọ́n máa fi lẹ̀ wọ́n sàlàyé nípa àlórí dà tí wọ́n ń pè náà rí dà àtàwọn nǹkan tí wọ́n máa ń kó sábẹ́ rí dà òun ló gbajúmọ̀ lóde òní pẹ̀lú nàwa kiri Islam àbíkárí díẹ̀ nú ẹ̀ ló gbajúmọ̀ lónìí tá ń pè ní nàwa kiri Islam àwọn kiri ìbàsílámù jẹ ìwáṣẹ yọkọ kìí ṣe méjì kí a kìí ṣe nǹkan mẹ́ta ló lè bá sùlámù jẹ́ mọ́kàlè fún wa lódìdí èyí tí máa ń bá sùlámù rẹ̀ jẹ́ كل كلمة يخالف مقتدى شهادة أن لا إله إلا الله gbogbo gbólóhùn tó bá jáde lẹ́nu mùsùlùmí ni aláwọ̀ gbólóhùn tó ń tó sọ ní gbólóhùn yìí ó tako la ilaha illallah tó sì sọ ní sọ pé òun nígbàgbọ́ sí ni tí gbàgbọ́ sí kẹ́límà míì tó wá lóun nígbàgbọ́ sí yìí ó tako ìnígbàgbọ́ sí la irú òṣè sí òun ó lè mú yàn kó nùsùlà irú gbólóhùn tó sọ yẹn ó lè mú yàn kó nùsùlà àbí kó lò fún àyà gbogbo ìṣe tí tẹ̀yìn bá ṣe ká ń tẹ́ ẹ ṣe yóò ta kò sí sí mùsùlùmí lápèjì ìka mara ayé nìkan mùsùlùmí ni ó wọ́n dàbí ẹ̀kọ́ mọ́sáláṣí ni ó wá kó mọ́sáláṣí náà wá tí wọ́n ti ń sin òòsà ẹbí ń bá òòsà ó kà lọ bọ́lú rẹ̀ mọ́sà ni kódà àdéjà ti máa bẹ̀rẹ̀ sí kíkílẹ̀ ìgbàlódé àdéjìyàn ìlọ́forí balẹ̀ fóòsàn náà kí ní nàwọn àfihàn Islam ìgbà Islam rẹ̀ jẹ́ àti kí èèyàn sọ gbólóhùn tí ó ní ìtàbùkù ọlọ́run tí ó ní ìtumọ̀ rẹ̀ nú yà ọlọ́run òṣèdá wà ọlọ́run ara ọlọ́run ìwọ òṣèdá ọ̀ṣẹ́lẹ̀ ìdá kí èèyàn ó yan ọlọ́run fọlọ́run òṣèdá kìíní kan náà ìwà kẹfẹ́ yìí ah, ọlọ́run kí ló kí mo tó fẹ́ kẹ́ Fẹ́mi nìkan ni ọlọ́run tó rẹ́lẹ̀ mí ni, àní àmọ́ sọ, ìlàní àmọ́ kọ́ńtà ní láàmú káàkiri. Ẹlẹ́mí àti máa sọ pé ọlọ́run á ní fi ò láìkẹ́. Kẹ́límà yóò tako ipò tọ́lọ́run ọba àlékè ọlá gbọdọ̀ wà lọ́kà mùsùlùmí. Inú àwọn kẹ́límà tí èèyàn tún tí èèyàn sọ tí ó tako gbọ́dọ̀ láyé láyé ọ̀la bí kárí mùsùlùmí lónìí. Tọ́wọ́n ni bàbá God ó ṣe bàbá God. Bí mo máa pariwo ní bàbá God.

ìgbàmí ìmẹ́kí ẹ̀bá wọnú mọ́tò bí ẹ̀ jẹ́ ń tẹ́wọ̀ lápẹjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀wọ̀ lẹ́mà gbọ́ bí wọ́n pìlẹ̀ rí wọ́n pìlẹ̀ orin ni àmọ́ ń pìlẹ̀ oríṣiríṣi àwọn ọ̀wọ̀ tó tako tí ìgbẹ̀yìn abilé jẹ́ mùsùlùmí àti dáadáa àwọn àbá máa ń jòkó lẹ̀ wọ́n máa ń wò pé láwùjọ wa àwọn gbólóhùn wo ló gbajúmọ̀ táwọn yẹn máa ń wí fún àkọọ́lẹ̀ ìrìn wọn lẹ́sìn kí náà àwọn àbá tí wọ́n ti lọ sí bẹ́ẹ̀ àbá àwọn àgbà ibùdó hajj al-haythami al-bakki rahimahullah wọ́n kọ síra kan wọ́n pẹ̀ síra yìí ní al-i'lam bi qawati' al-islam àfá yìí àfá náà àfá àti wọ́n ti lọ ní wọ́n ti tó ti tó bí ọgọ́rùn-ún márùn-ún ọdún tó ti lọ báyìí ọwọ́ kó síra kájọ wọ́n pẹ̀ ní al-i'lam bi qawati' al-islam pẹ̀sí sàlàyé fáyé àwọn tó lè já ìsìlámù lára yẹn àwọn pẹ̀lú ni à ń pè ní àwọn ìbìlì nígbà náà àwọn pè ní kọ̀wájẹ́ àlìsà àwọn kọ̀ǹkẹ́ tí ó gba islam pé tó bá jẹ́ mùsùlùmí lánàá àwa ní pé bẹ́ẹ̀ máa lónìí ìbùn hayọ́dì haita ni wọ́n dákan tí ò fẹ́ kéré ní ọgọ́rùn-ún mẹ́rin ìṣesí ìsọsí ìhùwàsí àdìọ́kà tó lè mú ẹ̀kọ́nù sà bàbá àmì ìbẹ̀gẹ́ bàbá mi ní ẹ̀ẹ́sẹ̀ ńláńlá ní ṣùgbọ́n kò lè fi mú ẹ̀kọ́nù sà àmì sì mẹ́ Ogbà àwọn àmáìsìn ni wọ́n ní wọ́n panu pọ̀ wípé tíyàn bá fẹ́ eléyìí, tíyàn bá sọ eléyìí, àbíyàn bá lélẹ̀ láti ọkàn ẹ̀dùkú ní ṣùgbà. Tó sáà fẹ́ múlò nú àwọn pìrámù ni pé àwọn àbáṣùlámù lẹ́gbẹ̀ àná ní wọ́n máa ń kó sínú àwọn pílà àwọn ìṣeni méjì lọ wípé àwọn gbólóhùn kan bẹ́ o, àwọn àdéjì kan bẹ́ o, tíyàn bá fẹ́ tí bá ń jẹ́ mùsùlùmí lálẹ́, ó lè di ìdájí pọ́lẹ́kẹ̀dẹ̀ rí o, pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ mọ́lẹ̀. Pẹ̀lú àwọn ẹ̀pẹ̀ ní nawaqid al-islam gẹ́gẹ́ bí i muhammad ibn abdul wahab rahimahullahu nìkan ló wá dé láyé lónìí ló wá ní àwọn kìíní kan bẹ tó ń gbé nawaqid al-islam láàkàn ní máa ń sọ ọ́n tí muhammad ibn abdul wahab tó dé làwọn àfáà látàná ni wọ́n ti ní nínú ìtàwọn kan nu fífi òní pé àwọn nǹkan kan bẹ tẹ́yìn bá ṣe ní ọba ìsìlámù nìkẹ́. mọ̀tí ibn abdul wahab ṣe nígbà tí wọ́n ní pé àwọn wo àwọn àwọn ló gbajúmọ̀ àwọn ìwà wo ló gbajúmọ̀ lásìkò tí wọn láwùjọ tí wọn nígbà yẹn tẹ́ ìwà yìí gbajúmọ̀ láwùjọ wa ọmọdé ń ṣe àgbàlagbà ń ṣe kódà àbá ń ṣe ọmọdé tó ń ṣe àwọn nǹkan yìí lè bá sùlámù jẹ́ ibn abdulwahab ìmọ̀ wọn bá wa kó mẹ́wàá jọ mọ́sáàtì àwọn àbá mi باب كان باب احكام المرتدين اقول لك انت يا خالد عبد الوهاب رحمه الله في مدى كنا نراقب الاسلام بين بل هو ماذا من الامام مالك رحمه الله تعالى قال هو المختصر الخليل طب بعد ما ما وصل على انا عن كتاب الرده باب الرده انه مختصر الخليل اقول لك انت محمد بن عبد الوهاب رحمه الله تعالى في مدى كنا نراقب الاسلام بين المختصر لخليل بن إسحاق الجندي رحمه الله بكنا أولا قلت لها أعطاها المذهب إيمان الشافعي أقول قلت لها أولا غسي كنت تصل عليه البي كان هنا لك ولك ابن حجر الهيثمي قلت إمام قلت لها أن لك تطلي الإعلام بقواطع الإسلام قلنا نساء إلى آخر الإسلام واحد so gbogbo àwọn àfáà ní gbogbo mazalibu ni wọ́n gbà wípé ìyẹn gbọ́dọ̀ máa àwọn nǹkan tó lè mú ìyàtọ̀ mùsùlá. mọ́tíkà buhari ṣe ní pé owó mẹ́wàá kan tó gbajúmọ̀ lásìkò wọn àti ní àwùjọ wọn. nínú àti ẹ̀ náà bá jòkó wọ́tọ̀já fà láwùjọ tó sì mọ kí ni tó lè mú ìyàtọ̀ mùsùlá wọ́n wáyé ìdáhùn èèyàn sọ láwùjọ wa tí wọ́n wí láwùjọ ọkọ̀ tí ò ní lé ní bí ẹgbẹ̀rún kan láwọn gbólóhùn dáhùn èèyàn sọ láwọn àṣẹ sí tó lè mú ìyàtọ̀ mùsùlá táwọn mùsùlùmí ṣe Bẹ́ẹ̀ ni a ti pé inú tí a wà àbára ọ̀pọ̀ àbúrò àbúrò ìmọ̀ ọ̀lá wọ́n ni ìlàm ẹ̀nà ní àgbọ́mìnà wá ti lè ṣà. Títà àwọn fẹ́ kó sọ́n òun ló léwu jù òun ló sì gbajúmọ̀ jù so iṣẹ́ ìrìnà lónìí àápọ̀kọ́ fún wa ní ṣókí ní kíkà àwọn mẹ́wàá tí ẹ̀fọ́ abúlé wàhábù tó wá kà tàbí ìlú aké gbogbo àwọn tíra yòókù náà ní bẹ gbogbo àwọn tíra yòókù ní bẹ pé ní àbá ti báyé o àìsìláàmù ẹ̀rẹ̀ bàjẹ́ mọ́kànlá bẹ̀rẹ̀ sí máa kà fẹ́ afẹ́fẹ́ wọ́n ní nǹkan jòkó alẹ́ yìí káwọn afẹ́ wá pè wá sí èyí àrẹ̀rẹ́yìn tí ó máa wùwà tá a fẹ́ sọ yá àti ọ́kẹ́dẹ̀ rí o níta ń sàlàyé fún ọ ni pé ìwà tó ń wù yẹn ìwà tó lè sọ àrí kẹfẹ́ rí ni o káwọn mẹ́jẹ̀ ń bá pé lọ́pù tó rí ẹ o àpèyàn kẹfẹ́ rí ṣùgbọ́n lórí àwọn ìdájọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ ni kí á ní ìdájọ́ mi báyìí mo wá ní má jẹ́ mú pé tí ò sí tí ò sí rújú kankan bẹ́ẹ̀ so nítawọn fẹ́ sàlàyé nítawọn àgbà ní kéèyàn jìnnà sí ni tó lè mú yàn àdìkẹfẹ́ rí Kọ́dà kẹrẹ yìí kakọ́ máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ lé yá àti ìyẹn ẹ̀pẹ̀ ń gbẹ̀gbẹ̀ bí o, èyí jẹ́ tí kọ́, ṣẹ́jùwà nìkan. Ṣẹ́jùwà ní kásàlàyé tó lè mú ní àdí gẹ̀gẹ̀rí, àpẹẹrẹbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀rí. Báwọn àfáàná ṣe máa ń sàlàyé tí ẹni bá ṣe jìnà ó wọ ná àà ló ń tọ̀ mú tá a mú yẹn jọmọ ná. Bizarre. Mọ̀ ní táwọn sọ ni pé ìṣe sísọ ṣeun, tọ́lọ́wọ́n bò bá ní kó ibi túbá, tọ́lọ́wọ́n bò bá yá fi rẹ̀, wọ́n lè kìí àmà bá dé ìbẹ̀ nù ṣe sí tó lè mẹ́ni ṣe wọ́n agbọ́yìn láàyè ọ̀rọ̀ aka fún wa insha Allah mẹ́wàá tí a fáwọn Muhammad ibn Abdul Wahhab rahimahullah tí wọ́n kà láwọn nǹkan tó láwùjọ wọn tí yé máa láwùjọ tiwa náà lónìí láwọn nǹkan lè wa wá a tún dákọ̀ àwọn nǹkan tó lásìkò tiwa láwùjọ náà táwọn èèyàn ń ṣe tó lè kẹrẹ ni kó máa tó kó máa já àfáà lákọ̀ọ́kọ́ àfá ní al'awwal ṣirkù fi ibadati Allahi ta'ala tí yà sẹ́bọ̀ sọ́lọ̀ tí mùsùlùmí kan tí ó ní ohun ọ̀nà gbàgbọ́ pé ẹbọ máa ń sọ ìyàdì gẹ̀gẹ̀rí tẹ́láfà àdúgbò yín tí ń jẹ́ ìmáàmù fún yín kàkà tàbí ẹ̀ lórí gbogbo gbẹ́bọ wọ́n ló fẹ́ lọ gbé sórí ìdá mẹ́ta lápẹjú ìrẹ́bọ tó hàn ní o àtẹ́rà pé mùsùlùmí gẹ̀gẹ̀rí ni àbíkẹ̀kẹ̀ láǹfààní dẹ̀ ń bọ̀ wálé láti láti fi ṣẹ́ lóru ẹ̀rẹ̀ pàdé mọ̀hábínú àdúgbò yín ó kẹfà wọn wí ọ̀dá ni lọ́sẹ̀ máa ń wé káàkiri ọlọ́run máa rọ síkí ni ìjẹsẹ̀ ẹ̀kẹ́ ó ti jẹ́ lórí torí ẹbọ tó sun ẹbọ tó hàn bẹ́ẹ̀ náà lè yẹn máa ń di yẹn bá ẹbọ tí ó hàn dá òwò ẹbọ tí ó hàn bí ni àwọn ẹbọ tí ń jẹ́ nítorí pé yíhun ń pe ọbàtà ara ní tẹ́lẹ̀bọ̀ ìwọ náà tọ́ bẹ̀rẹ̀ sí máa gbé orúkọ ẹ̀jẹ̀ ló ka síwájú olùrò ń pè lẹ́yìn ọlọ́run ẹgbọ́n náà ń ṣe oṣù ọkọ ọ̀rẹ́dà lè fi ṣírùkù ni. àbí ojú pé ànábì kẹlọ gbàgbọ́ tọ́ ní ànábì ńkọ́ òun náà ó lẹ́tọ̀ ọlọ́run kí ló sàrọ̀ ànàfẹ́rẹ́ rí tẹ̀lé rí ànàfẹ́rẹ́ mú ànábì ayá ìṣẹ́bọ̀ sọ́lọ̀ ní mú ẹ̀kọ́nà sọ́lá inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha lọ́lọ́wọ́ ní forí di kéyìn àtẹ́bọ̀ sọ́ ó lè borí jẹ́ ẹ̀sẹ̀ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ ayà pọ̀ náà kò ánù àwọn tó ẹ̀ká ayé ní ìrì táwọn ẹni wọ́n máa lẹ́yìn àkó ònú ẹbọ wọ́n tún pín àtẹ́bọ yálẹ̀ ẹbọ tó gbajúmọ̀ láwùjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbẹ́gbọ tí wọ́n ń fi kéwú ṣe wọ́n lè fi kéwú náà tẹ́bọ gbogbo ìran ẹbọ yìí máa ń bá sùlámù yẹn jẹ́ ìrẹ́ tàbọ̀ mẹ́nà sọ̀rọ̀ fàákìn min huquqi Allahi ta'ala lil ibadi tí n tó ń tọ̀ ń bá ṣe tó bá lọ ń túmọ̀ pẹ́tọ̀ ọlọ́run ń gbé fún ẹ̀dá ọlọ́run ẹbọ ló ṣe ẹn tó lè ṣe òun ó lè sọ̀yà di kẹfẹ́ rí a lè má ti pè òun kẹfẹ́ rí jẹ́ o gbẹ́n tó ṣe òun ó lè sọ̀yà di kẹfẹ́ rí tàbára rí má jẹ́ fún tó pé àwọn mà ní tí ò sí kíní kata lè di iye ọkọ̀ akáta lè fún fún ní ẹ́síùsì wọ́n lè wá dájọ́ pé kẹfẹ́ rí ni ní ní kọ́ọ̀bù sẹ̀ríà sẹ̀ríà ni ó sẹ̀ríà port ni ó ṣe lọ gba wá láti pé lápájá sọ o kẹfẹ́ rí ni àwọn oníyà nídìí ìdájọ́ bẹ̀rẹ̀ ti àmọ́ lórí bẹ̀rù ọdẹ mọ́sí ń bẹ̀rẹ̀ àpẹẹrẹ àpẹẹrẹ méjì kan wá sẹ́bọ̀ bá àbá ẹni tí ó dájọ́ tí ó pè ọ́ kéde rí láyé lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ mu mìíní. ẹlẹ́ẹ̀kejì inú tí àbá Muhammad Abdulwahab tí wọ́n kà lọ́yìn ẹ̀bọ ìgbó wọn kà ẹlẹ́ẹ̀kejì òun náà bí ẹ̀bọ náà ni ọkà tó tó ka ni. àwọn kà ẹ̀bọ jẹ́nẹ́rálì ó tún wá kà náà ọ̀nà من جعل بينه وبين الله وسائط يدعوهم رموا فاء وفاء رغم رغبوا سيريش دايركتلي pé àwọn àfáà ní ìgá wọ́n máa polongo pé ẹ̀ẹ̀mà káàkiri ọlọ́mọba àríkọ́lá àwọn àfáà kan ni wọ́n ní direct hot number ọlọ́mọba àríkọ́lá àti gbọ́dọ̀ bàkà ó bẹ̀rẹ̀ Ọlọ́run ló mọ nọ́mbà wọn. Ọlọ́run tó ó ti mọ ó ti mọ Mùhàrànlá ọ̀rọ̀ burúkú ni. Tó ẹ̀ máa nígbàgbọ́ pé Ọlọ́run ò ṣe é pè direct. Àníká lọ kọ́kọ́ pe àwọn àká táwọn àrí òun wá bá bọ́lọ̀ ń sọ̀rọ̀. Ọba nígbàgbọ́ wá lọ ń fi òun tọ̀ kẹ́lí máa ṣíṣe lè má túmọ̀ kọ kí òun fún. Ó lè túmọ̀ pé ntọ́lọ̀ ní ọ má ṣe òun tọ̀ òun ní ọ sí àfáwọn olùkọ́ àwọn àfáwa àwọn olùkọ́ ọmọ ọlọ́run àti kẹ́lá tọ́wọ́ ti gbé nìkan sáàrin ìwọ àtọ́lọ́ tètè ń tọ̀ ń yẹn lọ ń gbẹ́tọ̀ ọlọ́run fún ọ fún ọlọ́run lẹ́tọ̀ rẹ̀ má ó ti kú ní slap ó ń tọ́ ti kú ní slap. èyí pé àwọn kèfèrí àná kí wọ́n tọ́lọ́tọ́lọ́ wọn bá ròyìn wọn fún wa ní ọ̀pọ̀ àná nítorí wọn bá àlejò ọlá fi ròyìn wọn fún wa ní ọ̀pọ̀ àná pé wọ́n máa pẹ́ lómi lẹ́yìn ọlọ́run bá àlejò ọlá. ọlọ́run wá pẹ́ lómi lẹ́yìn ọlọ́run bá àlejò ọlá tọ́ńtọ́ wọ́n mọ̀ wá tún wá fi kún wípé ẹlòmí táwọn akáwọn pè ń sọ́wọ́ wọ̀yá ẹ̀bùdúrẹ̀ ní dúró láyé mẹ́lẹ̀ yàgbùgbù ohun wà láyé àǹfà ohun wọ̀yà kò lónà ẹ̀ òlárí ṣùfà áwùná ẹ̀ǹdàwà. Àwọn ń tò máa wípé máa na àbúdú ohun ilẹ̀ rí ikọ́ ìbúna ilẹ̀ lọ́yìn zòlìfà. Ilé iṣẹ́ àwọn kẹfẹ́rí àná nìyẹn. Ẹdẹ́ bá ń wù wáyé náà tó náà ní àwọn màláìkà yẹn àwọn àjẹ́rú tó ń kó kọ́ wọn yẹn àbí ṣẹ́wù tó ń kó kọ́ àmì pé ṣẹ́wù eléyìí ṣe ń gẹ́gẹ́ àwọn mẹ́nìkan o àjọwọ̀ láyé yìí náà láti mọ́ tún fẹ́lẹ̀ lómi nígbà tí bá ń bẹ nínú ìṣòro yá bá dá wí ní ọ̀rọ̀ yá bá dá wí yá jí ìlara ni yá jí ìjára ni yá ọ̀pọ̀lọ́wọ́ bá àdẹ́kẹ̀ ọlá máa nígbà ní bìlífù wípé ènìyàn sì lọ fẹ́ kó wà láàrin ìwà àtọ́lọ́ ẹbọ lọ ń ṣe ìsìláàmù rẹ̀ ti dàrú kódà kan ọmọ gbà lérò pé ọlọ́run ní ènìyàn mẹ́yìn bí ẹ̀tọ́ ọlọ́run fún ẹni tí èé ṣe ọlọ́run kódà kó jẹ́ nípa Muhammadu láwọ̀ ẹ̀sánlám kọ́ ṣe bẹ́ẹ̀ òun tọ̀hún ti ṣe ń tó lè mú ẹ̀kọ́ lọ́sùlá inú tó tó gbajúmọ̀ táwọn èèyàn tó máa ń ṣe Ọba ìlú kà fún wa, ó ní kí ìyẹn máa fẹ̀sìn sí yẹ̀yẹ́. Ìyẹn máa fẹ̀sìn sí yẹ̀yẹ́. Ìfẹ̀sìn sí yẹ̀yẹ́ ó pín sọ́nà tó pọ̀. Abẹ́ ìfẹ̀sìn sí yẹ̀yẹ́ ni ìfọ́lọ́n sí yẹ̀yẹ́. Àlàfà ní àárín ìfọ́lọ́n sí yẹ̀yẹ́. Àwọn ìmọ̀ ń bẹ tó ń fọ́lọ́n sí yẹ̀yẹ́. Yóò bú ọlọ́run. Ní bá bú ọlọ́run ti di kẹfẹ́gí o. Ó dà kọ́ lóhun ọmọ àá ah, ọlọ́run bá àlejò alájájú kí wọ́n pé kò dá kíyàn bú lọ ọlọ́run bá ga ó bù áyà ju kẹ́nìkan wá gbupá lóòrò mọ̀ kíá obìnrin pé kò dákí ẹ̀mọ̀ bí kí ẹ̀mọ̀ bú ọlọ́run sábò kó fòró ni yóò kéré ní ìlà ìbú ọlọ́run abẹ́ ìbú ọlọ́run ni kí ẹ̀ bú ẹ̀sìn ọlọ́run ẹ̀rù mùsùlùmí ni yóò gbẹgbẹ bí àwọn kan wà lágbú díẹ̀ yóò sì máa bá wọn bú ẹ̀sìn ọlọ́run yóò máa bá wọn bú ṣẹ̀ríà ọlọ́run ṣàṣẹ̀ríà yẹn lóòrò ọ̀sìnkú ànábì ní ṣẹ̀ríà ìwúlò àti láti ṣẹ̀ríà àfẹ́ àbílẹ̀rẹ̀mí ní jọjọ bí fọ́ sẹ́ńtúrì ṣẹ̀rí àwọn ilé gbogbogbò kò tẹ wúra tó bàbá níwà bọ́wà náà tó nírú gbàgbọ́n pé ṣẹ̀rí àwọn wúlò fún 24th century pé century tó ti sáájú ní ṣẹ̀rí àlè wúlò fún pọ̀ nígbàgbọ́n lọ́kà tẹ̀jẹ̀ lọ túbọ̀ ara yóò ìyẹn kú lórí irú gbàgbọ́n kí ọjọ́ mùsùlùmí ìyẹn kú lórí irú gbàgbọ́n bá wọn pé kí tó wúlò níṣe ni àwọn ṣẹ̀rí àkàkàkà man-made laws pé ṣẹ̀rí àwọn àwọn òfẹ́ ẹni mùsùlùmí ni láwùjọ tó bá ti advocate kí ẹjá fọ́nṣítàkàpọ̀fẹ́ ọlọ́mọba sí iṣẹ́ a sì wà nínú àwọn tí ó máa advocate against ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn mùsùlùmí àwọn ọgbẹ́ ni wọ́n anti-hijab advocacy ni wọ́n gbé lọ́wọ́ pé àwọn ọ̀fẹ́ hijab hijab ẹ̀sìn ọlọ́run ni nítorí òṣèlú ọ̀fẹ́ hijab ọ̀n sọ pé ọ̀fẹ́ ẹ̀sìn ọlọ́ni ó lè mú ẹ̀kọ́ ní ṣùlá àti ọ̀n bẹ̀rẹ̀ gbọ́n wà tó wúra fẹ̀bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ jìnà sí àbíọwá ní gbàgbọ́ wípé òfin táwọn èèyàn ń gbé káàkiri tó wà mẹ́ǹdíẹ̀ tí wọ́n ń gbé káàkiri lórílẹ̀ ayé lónìí ọ̀tẹ́fà ìran òfin táwọn èèyàn bá fi ń darí ìgbésí ayé wọn èmùsùlùmí èyí nígbàgbọ́ ó dáa jòkè ọlọ́lọ́ mùsùlùmí gbọ́dọ̀ nígbà kọ́fí ọlọ́run náà ló dá òun ló yẹ kí gbogbo ayé máa fi bára wọn lò ìgbàgbọ́ mùsùlùmí nìyẹn mẹ́tọ́lá àwọn ènìyàn kan máa ń ní ìgbàgbé òfin èmi ń bẹ tó tún dàbí tọ́lọ́ àti tó tún dàjọ́ tó tọ̀hún yẹn sí ìwà kèfèrí bọ́dà bá àbá tiẹ̀ sí pé kèfèrí mọ ìwà tó wù gan kìí ṣe wà sílá inú wà tó lè mú ìyàkó sílá mi tó nínú dáa ń sọ̀rọ̀ lọ́jọ́ sábò wà kí ẹ bu ọlọ́run àwọn ìsìnzá òbìdí ìlà àbí kí yàn fẹ́ sí ọlọ́run sí ẹ̀yẹ wọ́n lè má jẹ́ kí yàn fi Islam àti ìmúrù sí ẹ̀yẹ ẹlòmí ọkà mú dúdú kan just a part inú Islam àdè máa fi ṣẹ̀yẹ gbígbẹ́ ni àá ìwọ̀n bàbá wo tàbí ọmọ ní afẹ́ wà ìjẹ́nà ní ewu yóò wà ìjẹ́nà ju ju àgbọn mùsùlùmí lọ ọ̀rọ̀ burúkú lọ́gbọ̀ ìwọ̀n gbà ẹ̀sìn ọlọ́run pè lẹ́sìn الترغيب في شرع الله الترغيب فيه فهو من دين الله gbogbo tẹ́sí ọlọ́run bá ti ní a lè ṣe tó pè wá sí kọ́lá bí wò bá ti lè ṣe mọ́tò wá fẹ́sí ọlọ́run yẹn sí ẹ̀yẹ́ àwọn kan lásìkò náà Muhammad sọ̀rọ̀sọ́lá amúnáfíkì ló pọ̀ náà àwọn mùsùlùmí díẹ̀ náà jọ ni wọn wọ́n kà fànàbíwá Muhammad sọ̀rọ̀láwọ̀ àrẹ́yìn wọ̀sálá wọ́n fànàbí sí wọn mọ̀ ju kí wọ́n jẹun lọ bàbá iná mísìlá kòrò wá iná háwùlá àwọn bàbá tó túnà wọ́n á jù bá ní ilẹ̀ lẹ́kọ́ pàmẹ́jà àwọn sàábìrẹ̀ wọn mọ̀ ju oúnjẹ lọ bíjà bá dé wọ́n sá ní wọn lè jà wọ́n sọ nígbà tá nábì ò sí mẹ́ wọ́n lọ́wọ́ ọlọ́run wá sọ ayà kalẹ̀ kúl abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'una la ta'taziru qad kafartum ba'da imanikum kí ni ṣe yí tọ́wọ́ lẹ́fẹ́ máa fi sí ẹ̀yẹ fẹ́ máa fọ́ ọlọ́run sí ẹ̀yẹ abẹ́fẹ́ máa fàmí ọlọ́run sí ẹ̀yẹ abẹ́fẹ́ máa fòjú sí ọlọ́run sí ẹ̀yẹ pàápẹ́ lóòótọ́ ẹ̀fẹ́ gbé ń pè lọ́sìn ẹ̀fẹ́ máa

tí wọ́n náà bá ṣe nǹkan nǹkan tó hàn sí wa pẹ́sìn ọlọ́run lọ ń ṣe èèwọ̀ ni fún wa kábẹ́nu tí ò dáka yẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ kódà bí ọba ti lè máa ṣe yẹn gbọ́dọ̀ kórìíra tó lọ́wọ́ bá lóhun ò fẹ́ kódà bí ohun tó ń bá ń ṣe tó ń ta fọ́ múlò ní pé nínú tó lè mú ìyàn kó lóṣù bá ó ní kéèyàn máa bú ọlọ́run ẹgbẹ́ bí nǹkan aṣọ níbẹ̀ lọ bíbu ọlọ́run wá pọ̀ rẹpẹtẹ lónìí inú ẹ̀ ní kéèyàn máa fi kí èsè ròyìn tó dáa kéèyàn fi tìṣọ́lọ́run ọba àlejò ọlá lè máa sábà tẹ̀lẹ̀ lápèjúwe ẹ̀rọ àwọn ẹlòmíì bí ọmọ ló kú fún ni bí ọmọ ló kú fún ni á ah, ọlọ́run tó ṣe yóò dá ah, ọlọ́run alábòsí ni ẹ ah, ọlọ́run àbòsí ló ṣe ọ̀rọ̀ burúkú ló sọ yẹn ìfàbòsí sì tọ́jọ́ ọlọ́run ó lè mú ìyàpọ̀ sọ̀rọ̀ ẹlòmíì ẹ̀ẹ́dẹ̀dà lórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò máa fi ìròyìn tó máa bá lóhun bínú

ọlọ́run tó ti ní ìyàwó bẹ̀rẹ̀ ìdájí lára ọmọ rẹ̀ sí lè ń bẹ́ náà ọ̀rọ̀ tí ó dá náà ọ̀rọ̀ tí ó dá náà ní kí ẹ máa ẹ̀yẹ ara wa wà bára ìgbẹ́ bá ń bẹ̀rẹ̀ ìgbẹ́ wọn ló bá jẹ́ òwúrọ̀ yá bára ìgbẹ́ bá ń bẹ̀rẹ̀ ìgbẹ́ bá jẹ́ ń tàbí ẹ̀ẹ́rẹ́ lèmi náà ó lè di kèfèrí kódà àwọn àpá pé kèfèrí alimamu nàlẹ́ wà nínú ọ̀lá ẹwà àwọn àbá àṣàbẹ̀ ẹ̀yà wọ́n ní ìjìmá ń bẹ lórí tí wà lọ àwọn akúkú wọ́n ní kí wọ́n náà kí a nílò fẹ́. ọ̀gá ń sọ àwọn àwọn òní kí wọ́n sọ fẹ́ ní ẹ̀ka wípé pẹ́lú àbùfà rọ̀ kí ẹ̀kẹ́lẹ́ yìí ti gun òfin oṣù náà kí ẹ máa ẹgbẹ́gbẹ́ kí ẹ máa dẹ́kẹ́ kan lápò gbogbo àìbára lóṣù wọn òfin náà jẹ ẹgbẹ́ ìṣẹ́sù lọ́wọ́ tàbá ti rọ̀ sí ẹni tí ń pè ọ́ ṣíṣú náà lábì àwọn àfá àmì ẹni kọ́nìkà báúdà tó ọdún ní kẹsìrì lórí àwọn àfẹ́ wọn mú bá bẹ̀rẹ̀ pé kọ́nà bá bá pè ọ́ síkẹ́ ọmọ mọ́tí náà ìwàfẹ́ ìdílé lẹ́jà àwọn àpamọ̀ mọ́tí ẹ̀rọ lọ́rin náà ni ó kí ẹ̀ rò bí pé dọ́là ń pè léèwọ̀ pé wọ́n jà ọtí ẹjọ́ wa tiwa ìwà kìsìrí lẹ́gbẹ̀ẹ́ àwọn àfáà mi lónìí ọlọ́mọdé apàdé àwọn àfáà bú àwọn náà ni wọ́n máa pọ̀ tí dọ́là ń pè léèwọ̀ wọ́n máa pè fáwọn ọmọ wọn tí wọ́n bá gbà wípé ọtí tún fẹ́ mu ọ́ tún ṣe bísímẹ̀ láì lórí pé ọtí tọ́ ọ fẹ́ mu ó tọ́ fún wọ àwọn àkánimù tí wù sùúrù kí wọ́n lè má máa mutí tó bá nírú bàbá òun kèsì rí ni ó fi rí nìlá àwọn àbúrò ní àpẹẹrẹ wọlé sí ìjàmí ìmọ̀lá rẹ̀ mẹ́nísítà hàlà muhammed máa ti lá fàkọ̀dé káfọ̀ má ti pèlé wọ zina kọ́mọ sárúkọ gbogbo àwọn àwọn nǹkan náà dọ́là ń pèlé wọ mọ̀nísítà hẹ́lẹ̀ ha àpàdé káfàm ẹni bá gbà pé ó ti dẹ̀tọ́ fún pé àwọn àkan ní ẹlọ́n bá wí àwọn lẹ́bùrù àwọn àkan ò tí wù súrù ni òun tó ń pa ó ó ti wù súrù ó lè máa mutí ó lè máa jẹ jìnnà ó lè máa parọ́ ó lè máa jalè máa dára kó ti wù súrù inú ọ̀nà ìjọsìn fọ́nà tó ń ti wù súrù wà wá sọ̀rọ̀ ìjìmọ̀ ẹ̀ kò sáfà ẹ̀sìn gidi ìkẹ́kọ̀ọ́ tàbílẹ̀. Tòbí dára sọ ni pé gbogbo ohun tó lè túmọ̀ kí tó túmọ̀ kéèyàn kéèyàn fọ́ náà sí ẹ̀yẹ́ kéèyàn fẹ́ ṣe ọlọ́run sí ẹ̀yẹ́ àbí kéèyàn fà nábì sí ẹ̀yẹ́ àbí kéèyàn fẹ́ ṣe dáàmú nábì mú wá tó fi sí ẹ̀yẹ́ ó lè mú ẹ̀kọ́ ló sà mọ̀nà àbọ̀kọ̀dà ṣóyá min dinillahi aw sawabihi aw iqabihi ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبطوا أعمالهم àwọn tí wọ́n padà di kèfèrí lẹ́yìn tí wọ́n jẹ́ mùsùlùmí yẹn in tó fà ní ti kárí ìhú ma anzala Allah dáwọn pè lófin tó hàn nú ọ̀rọ̀ ọlọ́ tó hàn nú ọ̀rọ̀ mẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam pé lẹ́yìn kọ́ wa òfin ọlọ́run ní lẹ́yìn kọ́ wa ọlọ́run ló pẹ́pẹ́ sí àwọn aláwọn òfẹ́ wọn láwọn kórìíra rẹ̀ àbẹ́tọ̀ àìmáàdàhún èyí tí wọ́n ṣeun ló sì sọ wọ́n dẹni tí ṣe ọbàdẹ̀. so ohun tí àfà tó kà fún wa ohun tó lè bàyẹ̀ ní ìsìláàmù jẹ́ ó ní àṣíṣẹ́rù èèyàn máa fi dá àwọn afẹ́ẹ̀sì ní jẹ́mí ìmàdà ìhàìsìn ìjọmùlá ọ̀pọ̀lọpọ̀ wọn nígbàgbọ́ pé mínà sí orí máa yóò kúrú jùmùlà nílà tí ìbẹ̀ẹ́nú àwọn ìran ìdẹ́ tẹ́ni tó bá ṣe ó kó ní ṣùlá. Wọ́n sì ní ìyàpẹ̀ ẹnu fi bẹ́ àdìtàfà sí ilé ṣẹṣẹ̀. Tàwọn ìran ìjá mi ń bẹ ìjá náà là pé ìṣọ́ra nínú nínú èdè ẹ̀sìn. Ó ń tàwọn ìjá náà ló ṣe ṣùgbọ́n irú bẹ́ẹ̀ yìí ò lè tí ìmúyàn kó ní ṣùlá. Bó tiẹ̀ ìjẹ́ tó fi padà tí a fi pé èròjà kúfúrú ni eléṣù wa kú ọlọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ní wọ́n máa ń pe jálàbí eléyìí ò ní ìdí kẹ́nìkan wá sàlàyé fún wa kí náà ń pe jálàbí àwọn ọmọ jálàbí àti máa bó làwọn tí ń ṣe ṣe máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ lẹ̀ yóò bá tò ní táàbá nípa wọn fúnra wa lọ́pọ̀lọpọ̀ ń pè ní jálàbí lọ́wọ́lá mìíràn sílẹ̀ ilẹ̀ àdìl kúfúrú فهو أقرب قريب يكتب táàbá tí ẹ̀ lè pé ìran mi táà lè pèrà mi inú ran ìran dálà bí dáwọn èèyàn ṣe táà lè pé ní ìwà kẹfẹ̀ rí gbọ́n kò fẹ́rẹ̀ sí dálà áfíríkà bil istilah al-mashhur lábẹ́ àgbọ́yé tó gbajúmọ̀ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń Pẹ̀lú ọjọ́ wá tú ẹnu pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìdáhùn èèyàn ń pè ní jálàbí láwùjọ èròjà tí wọ́n fi máa ń ṣe èròjà tó lè mú ẹni tó ṣe é kò lóṣùlámù kọ́dà yóò fẹ́ ẹ̀mẹ́ni tí ó tó wọ́n ṣe é fún náà kò ni dẹ́tà àwọn Mùsùlùmí láwùjọ ẹwọ́ ní eré ṣe jẹ́lá bínú àwọn èèyàn ìtàmà yóò máa bẹ́ẹ̀ ju seventy percent lọ nínú àwọn mùsùlùmí pépé wọ́n bẹ̀rẹ̀ lè má ṣe àti kí wọ́n lọ dáhùn àbá tí wọ́n ní kábàá mú jẹ́lá bí oríṣiríṣi ọ̀nà ni. gbogbo ẹni jẹ́lá bí rẹ̀ pẹ́pẹ́ ni iṣẹ́ tó fi ṣe jẹ́lá ìbáwọn èèyàn yẹn ní ṣe ìtako ẹ̀sìn ọlọ́run ni kò sáfà ẹ̀ kò sáfà kan náà àfẹ́sìn ọlọ́run tí à ń fi wọ́ọ̀rọ̀ ń tọ̀ ń sẹ̀sìn tí ó pè gbèbè rí o. ẹ bá dé mọ́kútọ́ ló kàrí lè ń bẹ̀ ọ́ pé àwọn máa lè kiri àná pé àwùjọ wa náà ni ẹlọ́ka báàbò gbẹ́dà nígbà tí ń sàlàyé àtúnṣẹ́rù kálọ̀ owó kí ló sọ nípa ìran sí yẹ́rù tó lè mú ẹ̀kọ́ lọ́sùlà ilé ìgbàdúrà àwùjọ lónìí tó ń bẹnu àwọn nǹkan tó lè mú ẹ̀kọ́ lọ́sùlà kí ó dínárì kí ẹ kà lọ bèèrè nípa kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ lánàá àbí kọ̀ọ̀kan tí ó ṣẹlẹ̀ lọ́la lọ́dọ̀ ẹni tí ń pè ẹ̀ láàfà tó ń mò ń náà nímọ̀ àkọ́kọ́ nínú àwọn lọ́la àwọn àfẹ́sì kò rújú pé ó ń tọ̀ ń kọ́ ìyìn tó ṣeun kó kí ẹ lọ bèèrè lásán ogógógójì ọjọ́ ni ọlọ́run òfin nígbà wọ̀nyẹ. ọba wọn lọ bèèrè lọ́wọ́ àfáà wípé kí ni ó ṣẹlẹ̀ sí ọ tó wá ní àlọ́nà nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí ọ àbí nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí ọ lára tó mọ òun ní kí ní kẹta òfin mọ̀ á pé báyìí ló ṣe rí òun tọ̀hún tó bá nígbàgbọ́ kí n tó sọ òótọ́ ni ó ṣe tẹ̀lé rí sí tẹ́lẹ̀ wọn káàkiri wá sọ ẹgbẹ́ wà láàrin yà káfùn wọn méjì sínú àwọn ìran ìwà ìwà inú Islam àwọn ìwà tó gbajúmọ̀ wípé ó lè bá Islam yà jẹ́ lọ́pọ̀lọpọ̀ òṣìkà kún ó ní kéèyàn pé mùsùlùmí ní kèfèrí kéèyàn pé mùsùlùmí ní kèfèrí àbí kéèyàn yọ ìsìláàmù kúrò lára ẹni tí ìjẹ́ mùsùlùmí rẹ̀ tó sáà tí ò rújú ìgbẹ̀lẹ́yà adímadíìmù يا كافر يا من قد خرج من الإسلام يا كافر يا فاكر tí ẹni tó ọba pè ní pèsè rí yẹn tí bá ń jẹ́ mùsùlùmí lódodo lóòótọ́ láàrin òun àtọ́lọ́ ìwọ́ lọ́jọ́ tó lórí rẹ̀. àmì ìmọ̀lẹ̀ ti àwọn kẹta ń ta fún àyí iye òtún pé àyíká ni máa ní tó lè pè lápá o. àwọn àṣà ìsìláàmù wọn wọn láwọn òfin tó pọ̀ tí wọ́n fi ń gbé ìyẹ̀yàn kó nọ́sùlá tí ẹ bá lágbára ká kó nọ́sùlá ah òun tọ̀hún ó àwọn àbá àwọn akáfáìsì gidi ni gbogbo ohun tó yẹ kí ó wò ló ti wò kí eléyìí bá o ó di kó nọ́sùlá tẹ́lẹ̀kẹ́ nínú nínú ìlú islam adájọ́ ní máa sábà ń dájọ́ pé lágbàgbé islam tó bí káàrà ní pé kéèyàn pé ẹni tí ń jẹ́ mùsùlùmí ní kéjọ yìí ó náà ń ààrẹ gẹ́gẹ́ ní ìṣòro ìgbẹ̀sìn nísìn tí wọ́n sọ ìmọ̀ ẹgbẹ́ mùsùlùmí ìdẹ́sìn àpọ̀rọ̀ gẹ̀rẹ̀ yóò jùlọ gbọ́n tí wọ́n ṣe o iṣẹ́ kan tí ma mẹ́ni tó ṣe é kó lọ sùlámù ni ìlànìtàfàdì màwàlẹ́ o tí o bá sí kíní kata àlè ìbò tó ọ̀dà síkúrì wàtá mà ti ṣòro tù táwọn mẹ́jẹ̀ mú tá a fi tìyàn ní mú pé mú kẹ́gbẹ̀rẹ́ bá tó àwọn gẹ́rẹ́ ó yẹ ìgbọ́ bẹ̀rẹ̀ lórí ìgbọ́ wọlé ká owó èèyàn tó ti tó fámílì rẹ̀ gbogbo àgbègbè rẹ̀ lọ́rọ̀ rẹ̀ láwọn tí wọ́n ń kírun tí wọ́n yẹ kó sínú àwọn ẹ̀rẹ́ lóòótọ́ àìná yẹn bẹ́ẹ̀ tọ́lọ́ gbé sí ìwọ̀n lẹ́nu kọ́mọ kí òsì dẹ̀rẹ̀ káàkiri wà burúkú ni bẹ́ẹ̀ ń bẹ nínú wà tó lè sàn gẹ̀dẹ̀ rí tẹ̀síwò ni mọ́sẹ̀ ìpè mùsùlùmí gẹ̀dẹ̀ rí torí ilẹ̀ ìjà tọ́jú ẹ̀ nígbẹ̀yìn tí a ń gbé àsìkò tí kò pọ̀ má nípa ọ̀nà wá fi Islam ònìkéyìn á tún dẹ́ni tí yóò ṣe àìnígbàgbọ́ pé kẹsìrì rí kẹsìrì àdìdà tí mo lè wá ó lè bá ẹ̀yẹ àwọn tí ń bẹ níbí àtàwọn tí ń bẹ níbí èyí táwọn àbáhùn pẹ́kẹ́ mẹ́ni man lam yukaffir al-mushrikin aw shakka fi kufrihim aw sahhaha mazhabahum mùsùlùmí rí pẹ̀láyà ìwà ọlọ́lọ́lọ́mẹdé sí ohun ọlọ́lọ́lọ́mẹdé sí ohun ọlọ́lọ́lọ́mẹsì tó dájú tí ẹ̀ mùsùlùmí máa ń sọpọ́ ọlọ́lọ́mẹsì tó dájú láàrin nàìjíríà níyà àti Islam ìwà lọ́sùnkẹ́ tẹ́lẹ̀ Kọ́ nígbà òkè náà sọ́rọ́ náà mùsùlùmí ni pé ọlọ́lọ́lọ́lọ́lọ́lọ́gbọ́n ló ń ṣe ohun. Tọ́lá ní àdìgá kú tó mú kéde ní ẹlẹ́bọ̀dà, ẹjá tàgbà fún ọlọ́lọ́mẹ́ tó ṣe ohun. Àìnígbà lọ́pẹ́ ìsìlámù tí ó pè ìsìlámù mọ́ ẹ̀ láyé àìgbà pé mú kẹ́kẹ́sì rí ni ìwà kìsì lọ́mù gbẹ́lẹ̀ yẹ ṣe alkaziwòlì nílé o alkaziwòlì nílé ó ní èèyàn tí àwọn àfá mi na àwọn àfá islam tó ní ọlọ́gbọ́n kẹfẹ́rẹ́ lápájá ẹ̀rí lè rá ẹni òkú kẹfẹ́rẹ́ nígbẹ́ ni ó wà kẹfẹ́ nílé ìmọ̀ ń tẹ̀lé ń dání àwọn àfá tí wọ́n ní yàtọ̀ ẹnu fi tàkṣí ẹni ṣọ́ọ̀ṣì mọ̀ ayẹyẹ pèsè lágbègbè àtẹ ẹ̀gbọ́n tó ṣe ni ó lọ bá wọn lọ sí òde kìrìndò ní ó sì lóun jẹ́ wàhálà nínú ìlú ní ládùúgbò wa fẹ́rẹ̀ àgbọ̀gbọ́ pé àbáfáà ìgbẹ́ yóò lè ní ìgbà àbáfáà ilé wọn fún ìgbẹ́ ìlú ilé ìfẹ́ àṣọ tábàlẹ́ nìkan tí ò bá pẹ́gbó ń tọ́ ya ń kéde rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àfà kejì à ní tó ń tọ́ ń kéde rí táwa ní àbáfáà mẹ́rin lọrin wọ́n lè pàfáà kan ní wọ́n náà wá di kẹfẹ́ rí ilé ìwọ̀n yìí ló ń bí o bí ká máa ń lo kọ́ ìdá wípé mẹ́lá ni ọ̀gá sílẹ̀ ìwọ̀n ṣèkínà àwòṣọ́ kàbí kúfúrú yẹn àwòṣọ́ háhà má bàá bá ó kàfá òun lẹni tí kò ní pásítọ̀ àdúgbò wọn ní kẹfẹ́ rí kẹfẹ́ rí nínú àgbẹ̀ Islam pásítọ̀ kẹfẹ́ rí bàbá aláwo kẹfẹ́ rí náà ló kọ́ mí Islam ó kọ́ Islam tó ń jẹnu ó kọ́ Islam fún òní pé kẹfẹ́ rí ìwọ ni mọ́já péńté bèbí mọ́já ẹbẹ̀ ẹ̀wọ̀n ìṣọ́pọ̀ àlẹ́tẹ̀ pásítọ̀ àlẹ́tẹ̀bẹ̀ rí tó ń gbò pé ẹ̀rú mùsùlùmí ìṣọ́pọ̀ àlẹ́tẹ̀ àbáláwo àlẹ́tẹ̀bẹ̀ rí tó ń náà pé ẹ̀ní mùsùlùmí aláìmọ́ náà tó lọ́wọ́ sí àìfẹ́ pé ní pèbè rí nítorí pé lọ́fẹ́ ọ̀pá ọ̀rẹ́ ọ̀rẹ́ àṣòyúntọ́ àwà ní íńtáfẹ́ẹ̀tì ní íńtáfẹ́ẹ̀tì òsì nìyàn òṣìṣẹ́ ní íńtáfẹ́ẹ̀tì tọ́ọ̀ tọ́kọ̀ wá ní wá gba kẹfẹ́ rí ní kẹfẹ́ rí nítorí wọn náà ṣe ohun ìwà kẹfẹ́ rí ni wọ́n dàbá àti ìpẹ́ ọgẹ́gẹ́ rí à ń sọ pé ń tọ́ ohun níwà wọn tọ́ bá màámà tọ́ ma implication rẹ̀ tọ́ wá wí àwọn àfáà rẹ̀ ìwọ́n náà tẹ̀lé. So díẹ̀ ní tí a wí fún wa ní alẹ́ yìí lábẹ́ àwọn ọ̀nà rákìlì Islam àwọn ìfẹ́kọ̀lẹ̀ ìbà Islam yẹn jẹ́ ẹjọba àti orí ó pọ̀ wà láì kékeré tí ìwò ìdáná ìbẹ́ká àbá Islam gbà mí àwọn èèyàn ní ìwọ mọ́tò. Kéde méjì mẹ́ta mẹ́rin lọ́wọ́ kẹ́lí máa tẹ̀lé káwọn èèyàn lọ́rùn mùsùlùmí. Lábẹ́jú ẹ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ gbajúmọ̀ àwùjọ ó yàwọn bí àwọn òbí bá wọn sí lọ́ni ya ṣeéka Ibrahim àkọ́wọ́ fún lélẹ̀ wà lá nílùú ní ìdí ìdá ìfíkà wọ́n ni mùnà tán fílíkà ìmá ìṣẹ́pọ̀ ìmù kí fóun ni olùgbà gbogbo ayé là kí ló rọ́pù bọ́lọ̀ tí ṣeéka Ibrahim tó wọ́n gbà láàpá fóun ní gbà gbogbo ayé là kí wọ́n jẹ́ pé òun ni gọ́wọ́ fún lílo àrọ́ àdúgbò Bọ́ọ̀fù nínú ọ̀rọ̀ ní olùgbàlà kó ayé ńlá. Jíra mọ́lá ọba ní ṣẹ́rẹ́. Fẹ́rẹ̀ àwọn àwọn tí wọ́n mú àmẹ́ni ìfà rẹ̀ sàlámù lọ́lọ́wọ́ òsán tó bẹ̀. Pẹ́lìmà tẹ̀ ń sọ̀n kẹ́lìmà kìfèrí. Tí o bá ní ìdàwẹ́ kẹ́nì kan bẹ́ o, yògí ìfòlù ọ̀rọ̀ ilẹ̀ wá. Kó ni ó máa da gbogbo ayé là fọ́ náà, kọ́dà bá àdàmọ́ tì í. Kí ìbò ayé mò ní á máa bẹ láyé kò tọ́ka sí kìíní yìí ti sí wọn pé àwọn ni ó máa wá gba gbogbo ayé la ambele tàbí wà fi hukmi àmúwá wọ́n ti kú kẹ́lifà yẹn kúrò ìwé yìí tó gbọ́ ìfẹ́ lọ́wọ́ lọ fún ọ̀rẹ́ tó ti kú lọ́wọ́ tó ní ó máa wá gba gbogbo ayé la bẹ́ẹ̀ kẹ́lifà yẹn kọ́ gbajúmọ̀ kọ́lá lẹ́bí òtún máa fi ṣe àyíká nínú òun àdìtìrì bó o lè ọ̀sẹ̀ máa wá àdìtìrì pé bí mi ṣe àdìtìrì gbọ́ ẹ̀bùn náà ni ẹ̀tọ́ oúnjẹ fún èèyàn ọ̀rẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́límà làá máa rí ọdọ̀ àwọn èèyàn lábẹ́ fẹ́ràn wọn ṣe àdúgbò náà ni ó ní tí wọ́n sì ń wí dáadáa lórí òkú mọ́ tó ń wí kíkẹ́ máa ń gbóná rẹ̀ a bá tún tó ń wí fún ọ ní ìtumọ̀ Yorùbá rẹ̀ tó bá ní ẹgbẹ́ àkọ́kẹ́ ní ìkẹ́kọ̀ọ́ lè nírú agbára lẹ́yìn ọlọ́run bá ìṣẹ́lá ìwọ́n rí tó ná awọ́tà wà láwùjọ àwọn àfáà ní bùkátà sí kí wọ́n sàrẹ̀ láwọn èèyàn àìkẹ̀lẹ̀mẹ́tù lẹ́kì ọmọdé sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ kọ́dà ẹnàfẹ́dẹ́ká máa kà àwọn táǹkà tó gbajúmọ̀ àwọn kẹrẹ ń bẹ tó gbajúmọ̀ ló tẹ́ká ń ká ìlànà ìsìlámù tí ò sí àwùjọ àwọn ọ̀nà wọ́n tìlú rí ń bẹ láwùjọ tó ẹrọ ni tàà tó ízí àti pé àwọn yẹn sákẹ̀dẹ̀ ẹgbẹ́ ń sọ yẹ ẹ gbọ́ sí máa rẹ ní ó takò báyìí oṣù láà eléyìí eléyìí sí ìfẹ́ tá a ní sí yín ni o kí èmi àti yín kọ́lá mọ́jà jẹ́ni tí bá a àdúrà tí a ń gbà ní pé àtẹ̀yìn àtàwà ọ̀dọ̀ àwọn tí wọ́n ti fi wáyé ìtàṣẹ ọmọ ẹ̀kọ́ lọ́wọ́ ṣẹ́ká pàdé náà kẹ́ ọlọ́sà tí ẹ̀gbẹ́ akínníkẹ̀lẹ̀ ń wí ní gbólóhùn ìtẹ́kẹ̀kẹ̀lẹ̀ ń ṣe ìwà kẹlẹ̀ ń wù tí ó lè mú síláàmù yẹn tó lè mú tó lè mú wó lábẹ́ táwa fi nù kéwú ẹ̀tọ́ tí wa ẹ̀tọ́ tí ń jẹ́ ní lórí wa ni kí ayẹkásà àrífin adé Allah subhanahu wa ta'ala gbogbo tá a ṣe ìsìláàmù wa wọ́n máa lọ́wọ́ ọ̀nà kí ó gbé wa jìnà sílẹ̀ nàwáfíìlú Islam ẹgbẹ̀gbìndà wí ó pọ̀ gan a sì gbọ́dọ̀ jìnà sí èyí tó lè mú Islam wa ó lè mú ká jìnà sí wasallallahu wasallam ala nabiyyina Muhammad wa alihi wa نعم جزاكم الله خيرا Àti ọlọ́run kó bá san àfáwà lẹ́yìn kan dáadáa, alhamdulillah, wọ́n gbìyànjú fún wa púpọ̀. Èyí tí wọ́n ṣàlàyé fún wa ìwọ̀lọ́ ìjíṣàwàdá o, ó sì lójú àwọn àfáà tí wọ́n máa sọ mẹ́ ẹ̀lá lẹ̀ sọ fọ́ra wọ́n bí pé àyẹ̀kọ́ ni, ìṣẹ́ bí wọ́n ti mú tọ́ bí ti yóò bá àbí ilé ìlú àwọn aburú tó gbalẹ̀ kálí ní ìyẹn kan gbọ́n ọ̀hán rẹ̀. àwọn tí a bá ní ìbéèrè fún àwọn ṣe kọ̀ọ̀rọ̀ insha Allah nọ́mbà tí ó wà ní ojú ọgọ́rùn-ún àwọn àwa yìí ọ̀nà ni zero three four eight zero five zero two five four one eight kápẹ̀ sórí WhatsApp kí á bí àwọn ṣe wà léèrè ìbéèrè tí ó bá wà lójú bẹ́ẹ̀. bákan náà ìta bá tí ò bá lé tá a bá gbà ń bẹ̀ ah, iṣẹ́ sanni orí bẹ́ẹ̀ lọ́dọ̀ tó wà o àwa tún lẹ́rìí mí-ín tó sọ pé kì í kì í orí bẹ́ẹ̀ o wọ́n lọ́ọ̀yà tán ilé yìí ìṣẹ́bi tí ó ti kọ́ ìdìbò lọ ẹlẹ́jẹ̀ àbí tí wọ́n blọ́ọ̀kù ẹ̀ o fún ìlà ti sọ òbíyàn rẹ nígbà tó bá ti jẹ́ pé ó bá ti lẹ́yìn bá ti wà ń bẹ̀ èyí tó bá rẹ̀ ti lẹ́yìn láwọ́ ó gbà wọlé tí ìwà ti lẹ́yìn kò láàyè lọ́dọ̀ tiwa ọmọ ọba àdìsọ́lá kó máa ń ṣe wá ní àdọ́rùn mọ́tọ́ àṣẹ kan nínú àwọn ìbéèrè tí ó ti wọlé sínú ikọ̀ tí wọ́n bí ká yẹ bí méjì mélòó ń bẹ̀ ó náà ni pé lẹ́yìn àwọn èèyàn mọ̀ sọ pé ọ̀sán náà tó wá jẹ́sìn tó pọ̀ ṣé kò yé ni ẹ̀sìn ọlọ́run fẹ́ pé ẹ̀sìn òfàjà láti kọ́ àfi kí ó dára wà fà tí wọ́n tira ọmọ mọ̀ tí wọ́n sọ gbóná òbí jáde ọmọ ìyá wa ni wọ́n ó lẹ́nu mí ọmọ sọ láti jẹ́ kẹ́lẹ́ bá rí pé àwọn àfẹ́lẹ́ ya àwọn àfẹ́lẹ́ ọ̀rọ̀ dáadáa àwọn àfẹ́lẹ́ yà ẹ́ àwọn mùsùlùmí rẹ̀ sọ wọ́n máa fẹ́ mọ compromise Islam láti fi pís àwọn kẹfì àwọn òye ń ta wọn ó wà máa ṣàfihàn tí bá sọ pé ilé ò sí kílẹ̀ iná kílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ sọ̀rọ̀ sí. Fọ́kọ́nà ni pé kẹ́lìmọ̀ ẹ̀yà ìkìrọ̀rọ̀ fi dín ọ̀rọ̀ ẹ̀sìn náà ni. Ẹ̀sìn náà ló lọ pé lá ìkìrọ̀rọ̀ fi dín kò sí ìjẹni ń pa tẹ̀sìn. Ọ̀tọ̀ wọn ní ìjẹni ń pa ọ̀tọ̀ ní ìṣàlàyé. Ẹni bá gbọ́ ìṣàlàyé sí ìjẹni pa ó sì gbọ́ ni. Ìṣàlàyé ń bẹnú ẹ̀sìn. Ìjẹni ń pa tẹ̀sìn ni ò torí pé ẹni abáde sàlàyé fún tó sì fẹ́ tí gbọ́ àlàyé wa inú ń tàn kọ́ kọ́tẹ̀ báyìí àlàwò oṣù nínú àlùkọ́ yìí in ti ń jẹ́ ìmọ̀nà ó ti hàn sí ó sì mọ̀ ti ń jẹ́ àìmọ̀nà tó lóòótọ́ ni pé ìsìlámù ní kí dandan ni kí á mú ọ̀bẹ àbí ìbá táfi sétí yẹn kó lè bá àgbà fún wa ìsìlámù rán wa níyàn náà tó bọ̀ ìsìlámù tó bá pé tó ní májẹ̀mú rẹ̀ bá pé ń bẹ ní ìsìlámù pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ ilé ìtayé sara jihad gbọ́n ìpẹ̀yìn akẹ́kẹ́ ọlọ́run ọba rẹ̀ tí ọlá kò ní ìdí ìjà lóòótọ́ mọ̀tàlẹ́sẹ̀ sí ìtumọ̀ kò wá ní ìdí ìjà ní àìníbi ìsàlàyé kẹ́ẹ̀sẹ̀ túnmọ̀ rẹ̀ ní kára ní kakọ́ máa sẹ́rọ káwà sílẹ̀ kárílá ìkẹ̀rọ àbìdí ìsìláàmù ní kásàlàyé fún pé tí ń ṣe ẹbọ ní kìí sọ̀nà tó yẹ so ohun tí àyè tó ń dá èèyàn sọ bẹ́ẹ̀ náà lọ sórí pé láì ìkìrọ́mà fi dín kò sí ìjẹni ń pa tẹ̀sìn ṣùgbọ́n ìmúnisúnmọ́ ìwà sórí orí ẹ̀sìn ìpẹni tí ò tí ì sórí ẹ̀ka níta ẹ̀ ń ṣe yìí n tó yé mi sí ni pé àmì oníjẹ bá kú lórí ẹ eléyìí èsì pé ẹ̀ ń jẹni ń pa ṣe é gbogbo ìròrí láyé ó dáa kò dáa làwọn tí wọ́n ní máa ń pèpè sí kódà àwọn tí wọ́n ní gbàgbọ́ kò sọ́lọ́

ẹni tí bá wá ń lò ní àyè tí ó ti ń lòun láti túmọ̀ wípé ìtumọ̀ aláìtẹ̀rọ̀ àmì jíìnì ni pé lẹ́ẹ̀dẹ́ awẹ́tẹ̀ sì dì ìtúkùtù lótú. so ìjà kan ni kéèyàn pèpè ìjà kan ni kéèyàn pèpè sí pé ẹ̀ńtẹ́ ń ṣe yìí o kò dáa ó takò òfin ọlọ́run ọba rẹ̀ jọlá ẹ̀rí nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí nínú òbíṣọ́ kò sí ìjẹ́pọ̀ síbi yàn. bá a bá ti gbà òun nílò ọkọ̀ ọ̀gbà òní ní kí wọ́n lọ kó gbogbo wọn lé pé ọ̀bà kí àníkọ́ wá kí òun kò wá kí òun ní abẹ́ ìlú àyẹ̀wò àdìsẹ̀ ni pé àwọn èsè pé a ti wí fún ọ. Pété bọ́lá wọn bá ṣe lóun ó béèrè lọ́wọ́ àwọn tí ó náà ni ó béèrè lọ́wọ́ àwọn tí wọ́n rán yàn sí. Àwọn àfáà ní gbogbo àwùjọ náà wà nípa àwọn ànábì ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá. Àwọn ànábì ọlọ́wọ́ náà sì lóun ó ṣèbéèrè lọ́wọ́ pé ṣé ẹ àbẹ́ ẹ̀ ìjíṣẹ́ ni wọ́n ń ṣe pé ìmẹ́ náà lọ́nà pé tí wọ́n ń ṣe wọn ẹbọ ni nígbà ń se ìmọ̀ọ́sẹ̀sì náà tí ò dá ní tó ìjíṣẹ́ wọn tí màkà ń bọ̀ ọ̀dà ìṣàlàyé fún wọn ni kí n ti ń jẹ́ èyí tí ń jẹ́ tó ibi yáyà mànìháyà àmbàgínà ti wọ̀yá àdákà mẹ́rin àdákà àmbàgínà ẹni tí ó bá máa fẹ̀ nílé ìṣẹ̀mí pé ẹni tó ń fẹ́ fún àwọn ẹni sì bọ̀ padà pàwọn náà kọ́ kó lè parun lórí pé ó sì mọ̀ pé ọ̀nà àparun ni ó kàn ó kàn fi fẹ́ ẹnu àbí nítorí mídímídí ayé ló fi sílẹ̀ tẹ̀. sọ ayà tí àwọn àwọn kò sí bẹ́ẹ̀ lóòótọ́ bá bóò rẹ̀ ṣe ń tú kìí ṣe túmọ̀ rẹ̀ ni pé má ṣàlàyé ẹ̀sìn o ṣàlàyé ẹ̀sìn kan ni ìjẹ̀yàn ń pàṣẹṣìn kìí ṣe túmọ̀ rẹ̀ ni pé àfa iṣẹ́ ń ṣe yìí ó ló takò súnà lọ́wọ́ Muhammad jẹ́jẹ́ kájíkà yìí ilé ìtumọ̀ ìdáwọ̀ lásán àyè ẹ̀sẹ̀ fún yín gbé bá pé yìí náà nìkan ẹ̀rọ ẹ̀rọ mẹ́sàn án súnmọ́ tó wà sí ẹ̀yìn náà wí fáyà tó dáhùn sódà ẹ̀yìn pé wọ́n sì ń jẹ́ ẹ̀rọ bí pọ́ńdà ẹ̀yìn náà ń tẹ̀lé mi náà mọ́. so káwọn ẹgbẹ́ bá ní láti pèpè sí ẹ̀yìn èyí ìbúlò epo lọ́dà àwọn náà lè pèpè sí ń ta àgbélé ìbúlò dà a sì ní láti ṣe ìsìláàmù ní ká jẹ ní sáfẹ́sì wọ́n sì láàmú yọ̀ǹda fún wa kí á pe àwọn tí ò tí ì mẹ̀sí sórí àwọn àbàjẹ́lá. ìzákùnlọ̀ ọ̀hánà àdúgbò púpọ̀ fáwọn ṣe fún wa àti àbá níbi èrè ṣáàlà ká pe nọ́mbà tí ó kù lójú sẹ́yìn yẹn àwọn tọ́tẹ̀ ká lè pe ìgbéyàn kó náà sí jẹ́ pé èèyàn bá ṣe kí ò mọ̀ ń tiẹ̀ bí àwọn àṣà Yorùbá bá ah, ẹlẹ́ta wọn sùn orí mi wọ́n pàbọ̀ dé àkíní ah, kan nípa kádà rẹ nìkan lórí àbáwọn èèyàn sí tó gbajúmọ̀ nífẹ̀ẹ́ àwọn àfọ̀ olùbalẹ̀ ọlọ́mọba àdìkẹ́ ọlájẹ́ pọ̀ tí wọ́n ti tí wọ́n sì ń gbé àwọn kẹ́lùmọ̀ tẹ́tàwọn èèyàn lẹ́nu bí ká máa fàwọn oníṣọ́nà aláàlú ìjìnà bí ká máa fàwọn boko haram bí ká máa láwọn ni wọ́n kà fara gbogbo àwọn èèyàn bí ká máa fàwọn tí wọ́n bá gé ṣòkòtò tí wọ́n tó máa lọ́lẹ̀ tí ó kù ní ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ tí wọ́n dá kankan máa ní súnà wo lẹ̀ ń gbé kiri súnà wo lẹ̀ ń ṣe kíní kan níbo ni so àwọn tó máa ń ṣeré àmọ́ ìmọ̀ kan ni wọ́n fi sọ ǹjẹ́ kí ìdájọ́ tiwọn náà táwọn náà kó sí irú èyí tí ẹ sọ fún wa. alákọ̀ọ́kọ́ náà ń bẹ náà kan tí ẹka ní tí ó jẹ́wà tí ò dára tó lè mí àkóró islam ó sì ń bẹ nú ẹ̀ tí jẹ́ pé òkàn lásán ni kìí ṣe wà tá a lè fi pè ákéde èyí wá jẹ́ wà tí kò dá ń bẹ tó lè mú àkóró islam táwọn èèyàn tí wá ń sọ tí ó ní tẹni tó ní opportunity àti lọ kó ẹ̀sìn ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn bíbí kò lọ́kọ́ ní ẹ̀lẹ́mí ń bẹ ẹ̀yìn kúlé rẹ̀ gẹ́gẹ́ máa ń tàbí ìgbèrè ojúmọ́ òṣìlẹ́gbọ́ bí wọ́n ti kakọ́lá ṣéwù tí ò sí sáàdù fún ní òmà rẹ̀ ojúmọ́ ìyẹn ń bẹ ní ewu kẹ́ o ẹni tí ó fàyè tí ò ní lọ kó ẹ̀sìn ọlọ́run bó ṣe kó kọ́ tó ń bá wá lọ kó sínú mọ́sí ọlọ́run lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá ń tọ̀ wọn kìí ṣe irú ẹni tá a ní ẹ̀fíùsì àyìnláka ìkáyé mùsùlùmí kalápẹ̀jú ẹni tó máa bá òjò tí wọ́n láti wà rádà wọ́n á pọ̀ mẹ́ ó sì ti ń gbé láti bí more than ten fifteen years kò sì mọ̀ láṣẹ kò mọ̀ ń kí ni Pẹ́pẹ́ ọmọ lásìkò láwùjọ tó ti lè kọ, àìfẹ́ kọ́ ní ọjọ́ kọ́ ọ̀má, irú yóò tó bá kúrò ní ẹ̀tọ́ fi ṣe náà, a ó lè wọ́n tọ̀wọ̀. Mọ́ bá ń tọ̀wọ́ pé kò kà mà kò ní máa pa ẹ̀kọ́ ṣíṣí láwùjọ àwọn tí ó kọ, pẹ́lẹ̀ bí àwọn àbá ti ń pè láàbá ni wọ́n pa àwọn èèyàn. Ó tọ́ ni wọ́n bá ìlú àwùjọ yẹn, ó wá kún sáwọn kẹ́lí mẹ́tò lè mú àkóló àbọ́ máa ń sàwọn àtẹ́sí kan pẹ̀lú ẹ̀mọ́ ẹ̀kọ́ ní Islam láyé mà kò sáwọn tí ó kọ kọ́ àwọn tó gbára lé kí wọ́n kọ́ ìtọ́kù kọ́ra tó ń kọ́ irú àwọn ń tọ̀ wọn àwọn àfáà ní ààyò ìdàrú nàbẹ̀rẹ̀ jahal kódà kí wọ́n ṣe ń tó lè mú ẹ̀kọ́ ní Islam nígbà tí wọn ò tí mọ̀ nígbà tó kó sí nǹkan tí ó jẹ́wọ́ àpèsè rí ó lẹni tí ò sí láwùjọ ló fi lè mà àbá òjò tó ń bẹ àwọn tí ń pè láàmà wọn ní ó mà àbá mi ní ìdí kó wá ń lè ó wá kéwó nípa kàwé ìdìgbà ó kò mọ́ káwọn ọ̀sán mi lábẹ́ rẹ̀ ní mà wọ́n àwọn yìí ń kọ́ yọ̀ọ̀dà gúnlẹ̀ bìrì jà inú òfin ọ̀nà òfin ẹ̀ṣọ́ lọ nígbà káwọ́ àpèsè rí wọn nípa pẹ̀lẹ̀ rí ìbá fàyè fún wọn pẹ̀lú mẹ́jẹ̀mú wípé ayé máa wọn wọn ò sí láwùjọ tó ránbẹ́ láwọ̀ bá fi lè ké wọ́n fọwọ́ di títẹ́ ní wọ́n àwọn àrẹ́gbọ́ta wáyáwáyá ní wọ́n fi máa ó léwu àwọn tàwọn olè fún wa ọ̀nà kó sàrọ̀ olè fún wa. lọ́lákùnlá sàrà ǹjẹ́ kí ṣòkòtò owó náà wọlé lọ́kùnrin àti kí ìjáàbù wọn balẹ̀ dáadáa ní obìnrin ìdí àṣà alábáwa lélẹ̀ ó dára àwọn àfà táwọn náà àwọn tí wọ́n ń pera wọn náà láàfà tí wọ́n ń fèlè ìṣe tọ́pìkì tí wọ́n ti sọ ọ́n jọ́nù bẹ́ẹ̀ ìyàwó ẹ̀rẹ́ lo mékọ̀ọ̀pù ó lè kúnjú ó lè kúnkè wọ́n àwọn lè má borí nìkan nìkan àṣà alágbáwá ni wọ́n lọ́ ìyá wọn táwọn ta pẹ̀lú ìmọ̀ ìjà àṣà alágbáwá ni lóòótọ́ ìjẹ́múra tí wọ́n ní gẹ́gẹ́ bábára ṣe jẹ́múra tí wọn náà ní kí ni ìjáàbù jẹ́múra tí wọn náà ní kí ṣòkòtò ọkùnrin wọn mọ wọlé tó jẹ́ àṣà tí wọn náà ìkàtẹ̀ ní ṣèbí òun là lẹ́bí ìró ìró òsì ní ilé Wọ́n kìí ṣe ọ̀rọ̀ tó dá lọ́tọ̀ yẹn sọ, ìṣúwákùsọ̀ ló sọ. Ẹja àbàtí kí sókò tó mọ́ wọlé, kò sínú ìṣesí lágbàwá sáájú kádàgbélé. Wọ́n dẹ̀ àríkà náà tàwọn lágbàwá náà báwọn náà máa ń pé obìnrin wọ́n máa ní òní ń tọ́ olùkọ́rin tó ń sí àwọn ẹ̀yẹn àdíkò ti ẹ̀ ṣíṣẹ́ ẹlẹ́ eléyìí àṣà tó gbajúmọ̀ pé àwọn lágbàwọ́n kọ́ wọ́n èé sí ìran tí wọ́n máa ń lo hijab àfàwọn tó bá jẹ́ ni tí ó ní extraordinary ìgbéyàn láàrin wọn ẹlẹ́bí tí náfíkà sọ nígbà lárábìnrin kẹ́nà arábìnrin tí ń gbé arábìnrin lágbàwá ó wọ́n ní kọ́ọ̀ bẹ́ẹ̀ ìṣìwọ́n ní kọ́ọ̀bù jẹ́ nǹkan tó gbajúmọ̀ láwùjọ wọn ó wá ń lọ ní kọ́ọ̀bù yẹn wá bọ́ lójú ẹ̀ àyẹ́ sì pàdé bí tí ó rìn dé wọ́n rẹ̀ káwọn èèyàn rí ojú ó wá fọwọ́ bojú láti lè fọwọ́ kejì mú nìkọ́ ó ní sọ́kọ̀tà nà fífò wà lẹ́m torí bí ìsìnkọ́ta hù pàtàkì wà láti hù wọ́tà kọ́tì náà bì lẹ́jì yẹn ń bẹ nínú àṣà àwọn tí wọ́n pé léyìn ẹ̀dáadáa nù wọn. káwọn lè mọ̀ wípé kìí ṣe ní tó gbajúmọ̀ bẹ́ẹ̀ tó ń tó gbajúmọ̀ ní àmì ọlọ́wọ́ bò ní sọ ayà kalẹ̀ pé yá ayé wọn nàbí yìí kú lè àzèwàjíkà wà bànátìkà wà ní sá ilé mọ́kùnrin ìdìnnìyàn àlè yìí nàbí jàdábì ìbìyẹn. ọlọ́wọ́ ní sọ ayà kalẹ̀ kú lè mọ́kùnrin ìdìnnìyàn àlè yìí tẹ́lẹ̀ bá jẹ́ tó gbajúmọ̀ wọn nípa ẹni tó ti ń ṣe láti ẹ̀kọ́ tó máa tún ṣe èyí tí wọ́n kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdáàbò tí a ń pè ní kọ́ọ̀bù kódà káwọ kéèkù gan ò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìsìláàmù ló gbé náà gbọ́dọ̀ gbáwa ní ìwà nípa ọwọ́ hijab ẹ̀sìn ọlọ́run ló gbọ́ kìí ṣe àṣà alárúbáwá ẹni bá láṣà alárúbáwá ni kò gbẹ́sẹ̀ náà yìí dára náà ìbẹ̀nú ẹ̀ tó jọ ọ̀rọ̀ ayà fún gbogbo mùsùlùmí ìbẹ̀nú ẹ̀ tí kìí ṣe ọ̀rọ̀ ayà fún gbogbo mùsùlùmí ilé ọ̀tọ̀ nìyàn káwọn ní àṣẹ tó sọ̀rọ̀ ayà ni o àṣẹ tí ò ti ẹ̀dí kó ọ̀rọ̀ ẹ̀rọ àwọn àfáà ní ni o káwọn ní kìí sọ́jà sùlámù ìsọkúsọ ni bẹ́ẹ̀ ni ṣòkòtò àwọn alágbára náà

kọ́lẹ̀ àríkà pé àwọn sàábé ní ìgbà nígbà táì lẹ́bí sàlàyé lè fún wa kò sí mọ́ lára wọ́n sì mọ́ wọ́n tó lẹ̀ àbúlẹ́bì náà wọ́n lọ́wọ́ tààrà ánú nígbà tó lọ bó ṣe ọmọ lọ́sọ́lá tó kẹlẹ̀ pọ̀ lẹ́bì ní mẹ́ta lọ́tọ́lọ́ ojú ọ̀nà oní àbdùlá àlẹ́bì ní ìkúntà àbdà lọ́yì hákọ́ fanfà ìzà bá kó tọ́ ni oúnjẹ nínú àwọn tó bá lọ sí náà wọn fàájú tó lọ sí ẹnìkan náà wọn bẹ sí ọkọ̀ rẹ̀ wọlé tó ní pé wọn kò kà fún òun bẹ lásìkò tí ojú fẹ́ kú ní wá kó ń tọ̀ fi wá ẹ̀rọ fẹ́ ìzàrọ̀ fẹ́yìn náà ó ń kọ́ ní sọ́wọ́ fi jẹun àrùndọ́ alẹ́ lọ bẹ̀ ìṣòkòtò tó ń wọlé òun kà sókè òun yóò náà kọjá kókósẹ̀ àbí kóbìnrin rùn sí múra dáadáa ó máa wọ̀wọ̀ kú wọ̀ ó lo ìjáàbù lálẹ́ èyí tó pé yáyá ni àbẹ́ ilé àti òun náà tó pé tí ò tó ti àkọ́kọ́ èyí ṣe àtàlágbára o àtàsùláàmù ni ní bá pẹ̀lú àtàlágbára tí ń jẹ́ pé àyè màkà ló ti lọ síbẹ̀ à ń bẹ ọlọ́run pẹ́lú àwọn obìnrin sí pọ̀ jùlọ. Tako wá ní mà ó máa mà fẹ́ máa lọ kọ́ èèyàn sínú ìrújú ni àwọn ń tọ̀hún àìsèṣì yẹn ó léwu fún láìsí àná. Ìjọba ní ìparí náà àwọn náà ni tí ábẹ́lẹ̀ ń parí yìí àwọn míì kọ́ wọn tẹ̀lẹ̀ sí mẹ́sẹ̀jì ní whatsapp wa òun náà ni a sì ń ṣí láwọlé ẹ̀kọ́ kan àwọn náà tí a bá fẹ́ pè wọlé náà máa wà ń bẹ̀ òun náà ni pé wọ́n nílẹ̀ yorùbá ẹ bá wa sọ pé kí ni ìyàtọ̀ láàrin ẹbọ ẹbọ àgbọ́yé ẹbọ ọ̀dọ̀ àwọn àfa táwọn wọn sì ń ṣoògùn àwúre ṣoògùn kíní kan ṣe ọ̀ka ìwó ṣe fìrákù náà ṣàwọn àtàṣe oríṣiríṣi wọn ń fọ owó iṣẹ́ fáwọn èèyàn wọ́n sọ pé kì í ṣẹbọ lọ́dọ̀ tàwọn nínú àwọn ògùn tá nẹ́bí sọ pé tàdáwá ó yá ìbáradà lọ ẹ máa ṣe ògùn lọ́wọ́ èèyàn ló ṣe ọ̀rọ̀ bóyá ẹnu mi tó láwọn ẹnu náà lọ ṣe àlọ́kì ní káwọn lọ ṣe tó sì máa kó sàn ẹ̀ yóò máa kó tàbí sàlẹ́bí pé máìkà subscription tó dáwà ti náà ní ìwẹ̀ o àlẹ́bí ní ẹ máa wẹ̀ náà ní o àwọn eléyìí ìjẹ́ kí ni ìgbọ́yé rẹ̀ wọ́n táwọn afá mi gbà wípé ẹni tó bá ń pẹ́kọ̀ lọ orí ta gẹ́gẹ́ tó ń pa tájà ìjẹ̀jẹ̀rẹ̀ lẹ́bọ̀rọ̀ dọ̀tí wọn àlẹ́ tí bá ń wẹṣẹ́ tí ń tí ń bẹ́rẹ̀ arọ́bí èyí tí ń ṣoríṣiríṣi àtàtí táwọn èèyàn náà wọ́n ní kí ni wọ́n ní kàfí yẹn ń ṣokùnfà ní ọlọ́run náà sì ní aṣokùnfà jẹ́ kí àgbóyè sí lórí ilé. ní ṣókí ni pé ẹbọ ní ilẹ̀ yorùbá lẹ́yìn tí a ń gbọ́ táwọn tí wọ́n ń jẹ́ yorùbá ní yorùbá ìpìlẹ̀ máa ń pè lẹ́bọ tí wọ́n sì fi pamọ́ láti pè lẹ́bọ. àwọn jẹ́ fọ́tò kan nínú àwọn fọ́tò ẹbọ tó pọ̀ ní ṣírùkù ṣírùkù inú islam ó kó ohun tó pọ̀ sínú gẹ́gẹ́ tó pọ̀ kẹ́kẹ́ nínú àwọn fọ́tò tí ṣílùkù kó sínú ní ẹgbọ́ pẹ̀lú gbogbo àgbọ́yé tí yóò bá ní kẹbọ ló kò sínú kò wá túmọ̀ wípé àgbọ́yé ṣílùkù nínú ìsìláàmù nìkan làgbọ́yé ẹbọ ńlẹ̀ yorùbá o àgbọ́yé ẹbọ ńlẹ̀ yorùbá wà nínú àwọn àgbọ́yé ṣílùkù ni nínú wípé ṣílùkù nínú ìsìláàmù àámù mi ẹbọ ó fẹ́ inú jẹbọ lọ a lè ráwọn nǹkan míì táwọn èèyàn ń ṣe tí yóò bá máa lé ó lè máa bí sẹ́bọ̀ lápèjúwe gbọ́dọ̀ fúláàmù pápọ̀ ni lápèjúwe nísìn yorùbá lè má kanú àgbẹ̀rẹ̀ yorùbá kéèyàn máa lóun fẹ́ máa tẹ̀yẹ tẹ̀báwọn èèyàn máa fi ohun tí ó ṣe lọ́la kò sínú ìran ẹgbẹ́ tí yorùbá máa ṣe àwọn náà máa ń tẹfà sí wọn báwo ní ìmọ̀ tẹfà ábàdájà àwájá ìjọba ò máa ń ṣe ẹgbọ́n nìyó wọn kò sínú definition ẹgbọ́n yorùbá gbọ́ndí ìsìlámù pè lẹ́gbọ́n ó kó ohun tí gbogbo tí yóò bá ń pè lẹ́bọ yálà ẹbọ ìgbẹ́bọ sóbítà mẹ́ta ni yálà ìpèsè ni yálà ìgbà táwọn àkánà ń bẹ tí wọ́n ní tẹ̀lẹ́síà pàwọn àkàtìyàn máa lè lọ sáà lọ́bá ó lè bá a máa láya ní àti kí ẹ máa bá wọn tó ti kú náà ràbáyà kí ẹ máa pé láti wọ́n sàánú yà nígbà mẹ́ra ní obìnrin nǹkan yòówó ò ní pé yẹlẹ bàbá gbé yòówó ò ní pé kí ẹ máa fi àbá bí èbó pè é wọlé kí èèyàn kó nǹkan jọ ó gbé tó da mẹ́ta bí a pèsè lápèjúwe ó lè bá àrò bíi pé aburú kan tó fẹ́ ṣẹlẹ̀ àbí dáadáa kẹtọ́ wá kíní ìhun àwọn àkàn wà gbà wọ́n ti wá gbà kọ́ wọ́n lè jẹ́ kí nǹkan ó lè ṣe é ṣe eléyìí náà ẹ̀rọ nìyẹn ṣèkè ìkíkà náà pin ṣírìkù ni. Ohun tó fà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtúkà máa ń tú àwọn èdè ìsìláàmù sí àgbọ́yé Yorùbá olófa wàhálà yẹn so ìrò bí wípé ẹbọ tí ìsìláàmù ń sọ àbí ṣíríkù tí ìsìláàmù ń sọ ó ní ẹbọ lẹ yorùbá nìkan ó blẹ̀mù ni tó ń dára sọ ni pé gbogbo tí yorùbá gbọ́yé lágbọ́yé ẹbọ ó wà nú àgbọ́yé ṣíríkù ó láwọn nǹkan àmì tó tó wà nú àgbọ́yé ṣíríkù nǹkan tí kìí jẹ́ pé yorùbá kọ́ o tí yorùbá lè má gbọ́yé lápẹ̀jú oníṣì báyé ń fẹ́bọ̀ láwọn ìlànà lábá lápẹ̀jú rẹ̀ èbó ò ní gbogbo lákẹ̀rẹ̀ èbó débẹ̀ wọn ò máa sáré láwọn àwọn ẹbọ tí kùtọ́ sí ilé lọ́bá ń kọ́ àà ní pé ẹlẹ́bọ lẹ́yìnbá bẹ́ẹ̀ sáàmù pé ẹbọ ni tó tó wá àwọn àtọ́tọ́ wá lọ jáde tí wọ́n ní ọ̀tọ̀ lògùn ọ̀tọ̀ lẹ́bọ abẹ́ẹ̀ ni lóòótọ́ ọ̀tọ̀ lògùn ọ̀tọ̀ lẹ́bọ ṣùgbọ́n ìbẹ̀ ń lóògùn tó lò jẹ̀bọ̀ àwọn náà ní sọ kí gbogbo oògùn lẹ́bọ alùpàràsàmọ́ alùlàgbó nígbà tá a bá ń dà sí lọ ẹ̀gbó àwọn náà ń lo ewé tá à ń ìbẹ̀nú oògùn tó wọnú ṣírkù láti ìṣẹ́ gbogbo oògùn lápẹ̀ ṣírkù bẹ́ẹ̀ wá ní wípé tí ìran oògùn sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe láwùjọ èyí nǹkan lọ mú olóńgbò kájú sínú agbẹ̀rẹ̀ tó gbóná àtikálọ̀ ń wó eré èèyàn àtikálọ̀ màámà kálọ̀ kúta àwọn èèyàn máa ìran ogun tẹ́sí ọlọ́run yọ́nú sí ni oògùn a máa fi wo àìsàn ara tí a bá láìsàn ara ogun làá máa ń lò sí àbádùá tí a bá láìsàn kádàrá ayé lóògùn sí ìrọ̀rùn wá gbìyànjú pé kí ti wá láìsàn tún lóògùn tí máa ń lò sí nígbàgbọ́ kógùn lọ ìyẹn ń tajà lápèjì òkú játa ni lóògùn tí fún kí ọjà náà Ògùn kíni kíni relationship láàrin kẹ́ẹ̀gùn aṣíráge àti àtàjọsì àti ọ̀fẹ́ dúdú kẹ́ẹ̀gùn fún ìyẹ̀kó máa rẹ̀ pé wọ́n lè tajà. Èyí wọn, èyí tí wọ́n mú lára ẹbọ títí àwọn Yorùbá ń ṣe nípìnlẹ̀ ni. Kí ni ìbánisẹ́pọ̀ láàrin èèyàn ọ̀rọ̀ máa bí? Ṣé ìdílé olè máa pọ̀ ìlápẹ̀júwe? Ṣé kò wọ́n máa bí ọlọ́run bá ṣe lájà? Ọ̀nà àbúràkàmì á sin pẹ̀lú kẹlẹ́gà kọ́ àlẹ́yìn kọ́ ọ̀nà àṣà ẹbọ ni wọ́n fi mú ilé ìwà so lóòótọ́ ni pé ń bẹ nínú ìran ogun táà ní fojú ẹbọ wò lèdógún paracetamol lèdógún tablet kódà ó lè jẹ́ ìran ogun táwọn Yorùbá dà ń lò tá a bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yá gbóni nígbà tí yàn nígbà agbóni yàn níbi bóyá orílọ́fọ́ ọ̀sán níyàn bọ̀ ní kí ẹ̀mọ́ wá fẹ́ lóun fẹ́ máa lọ mú kádàrá àwọn ẹ̀fẹ́ kádàrá àìsàn àìrọ́mọbí àìsàn àìrọ́kọfẹ́ àìsàn àìrọ́dẹ́sà àìsàn àìrówó ní gbogbo àwọn àwọn ọmọ pé àdúrà èèyàn máa ń bẹ lọ́nkọ́lọ́ ń báyà tún ṣe táwa ní kinní kan bẹ táwa kó pọ̀ ó lè bá wa fún wa tí wọ́n ń débọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ bọ láàrin Yorùbá ní ilẹ̀ wọ́n ti lọ mú máa pèlè ní oògùn tá à ń ṣe ó sì ṣe ẹni àní ànábìlú àgbára àríkà mẹ́làgbó tó wá gidi ní ìgbọ́nà sọ táwọn ẹni àyàkà mẹnu sọ́ọ̀tù sọ̀fà pé àbí sọ́jẹ̀ ní orúkọ ìdèdè jírí kan ádámù kásàlù bá nínú wàṣàrà àtàkùnrin lò kò sí wọn ilé ìlú ògùn kiri sógun arágbóná ni àgbógun àìrówó àgbógun àwọ́rò kékeré olè bá àwọn èèyàn ogun ní ìgbẹ́jọ́ èèyàn máa ń tẹ́lẹ̀ Yorùbá iṣẹ́ ìfẹ́ ṣògùn fúrù nǹkan ẹgbẹ́ ó tako ìsáàmù lẹ́gbẹ̀rẹ̀ láti wá sọ irú iṣẹ́ tí wọ́n ti ṣògùn so ní ṣókí ni pé àṣírkù nu ṣẹ̀yà Islam ó àm ó fẹ́ ló gan nǹkan pè lẹ́bọ àtàwọn nǹkan míì nu àti Yorùbá tó gbọdọ̀ mọ́bẹ̀rẹ̀ bọ ó wọnú ẹ̀ bẹ́ẹ̀ ogun nu ṣẹ̀yà Islam a lè fògùn tú nǹkan èèyàn ń pè من الدواء ما يكون شركا ومن الدواء ما لا يكون شركا عند النوب فهل فجوة بغو الشركة ìsìn bẹ ní ogun tí ò so kọ míì ta lè pé tàbí wá sí sí ẹ pẹ̀lú ara wa ju pé eléyìí tó wo ẹ̀bùn lọ. alhamdulillah jazakumullah khairan oníbèrè tó béèrè wọn ẹ̀dá gbọ́ ẹ̀ka rí pé adáwọn olóhùn tí yóò mọ̀ jẹ́ last question náà àbẹ́dá àwọn ṣe kọ̀ lágbára ìdábòbò náà wọ́n ní ìdẹ́ bá wa ṣàlàyé lọ́yìn wọ́n làwọn afá àti àwọn ìsìn wọ́n sọ fún wa pé ká fi ọtí lo iṣẹ́ nígbà tára wa ní títí o wa lo ọtí Irú ojú ìyẹn ló sáré ló kú sẹlẹ̀. Náà, torí pé ká sọ pé ẹ kápọ̀ tí ló kápọ̀ tí lo kápọ̀ ṣe ìwòsàn látara bá níyàn àbí ká fẹ́ yẹ léṣe ìwòsàn. Torí jẹ́ ìbáṣe kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bí bóyá wọ́n ní ayé ló ṣe ọwọ́ láì kan ṣe ìràpadà fún àdúrà ti pín irin ṣe pín irin fún ìgbọ́dọ̀ àwọn àpàjẹ́ náà rí pé ẹ̀yìn tó bá rẹ̀ ṣọ́wọ́ gẹ́gẹ́ ṣe ṣe wọ́n ti pín irin mi àbí ká fi àwọn ọ̀tẹ́ lẹ́nu ṣe gàárà fún aláwọn pàdáwọn lẹ́nu lọ sí ìpé kò sí tó burú mẹ́ ẹ̀yìn kára bá níyàn ó lè mú wọn sí tó aláwọn pàdé wọn sọ bẹ́ẹ̀ bákan náà ká kílẹ̀ pẹ̀lú bí táwọn èèyàn sọ káàkiri náà pé tánàbí lo fóònù ni tánàbí lo kíní ni microphone náà bẹ́ẹ̀ fún pé ní bídí àdùn náà ìjẹ́ bídí àná ẹ̀ débi àwọn kẹta nílò ní kílẹ̀ fún gbogbo mùsùlùmí mùsùlùmí tó náà bá tí ìsìláàmù débi pé ó gbọ́ ẹ́pọ́ tí èèwọ̀ ni kò níbi pé yẹ́ bí àtàkẹ́ ló ń dààmú rẹ̀ ń gan nídìí àti tó sùláàmù ẹ̀gbọ́ ìdádà àbá àti wọ́n wá ní kẹ́ ẹ máa sọ kí lóògùn àmì pé ó ń tọ̀ ń kọ́ ó ti fún ẹ̀ ní irinṣẹ́ káfà àbúlò ní ẹ̀ àdébà Muhammad sọ̀fẹ́lá mọ́lẹ́kúyà yí pé ọtí tẹ́ rí yẹn ọlọ́run fẹ́lẹ̀ wọ̀ kẹ́nìkan wá dé kó lọ títẹ rí yẹn ìwòsàn bẹ̀ẹ̀bẹ̀ ó takọ̀ lábìnẹ̀ inna Allaha lam yaj'al shifa'akum fi ma harrama alaykum sónú bá àwọn máa máa àfá àbúkọ́ àwọn àfá láàrin wọ́n náà máa lè àfá àfá bú ní ẹlòmí àfá àmì tí máa fi ń sínú ní ìdájí kútùkùtù kọ́bílà sọ láti ìfọ́jú ògbòrò mútù ṣùnáàpù ni ẹbá wọlé àfá mi báyìí ìgbò ṣùnáàpù yóò máa lọ ni àwọn ẹbọ àtàwọn ìwà abú tí ẹlòmí ń gbébọ̀ nú ìjẹ́lẹ̀ ò bá rẹ̀ àìgbọ́lọ́gbọ́ rẹ̀ tó bá sàmù rẹ̀ kò sí kí ní ká tí ó mú yàn mú ọ sínú ṣẹ̀rá ìṣẹ́lá ẹlẹ́ ìmọ́sálà fíkù tẹ̀lẹ̀ gbàmàfà fíkù kò sáfà àkà tó ní èèyàn lè mú tí ọ̀tọ̀ ní kébúyá ó sọ ń bẹ lásìkò pé kò sí tí ó mú yányá ó ní kó jẹ̀ nífẹ́ kú ó sì rí ìjà àti mú omi fòkúkọ́ omi tí ó kà mú ọ̀tọ̀ níyàn ọlọ́run àmọ́ àmọ́ ní tó bàbá yóò sáà kìnnà ìlà àjì ìgbọ́n wọ́n tọ́ba lọ mo tí tí ò jẹ́ kí bóyá ẹ ẹ àìrómi kan mo wà láyè kan tó ọ̀sì tó ọ̀rí o pọ̀ mọ́sálà pé ìyẹn fẹ́ wá sóògùn ọmọ ẹni prescription ní ọtí lọ ti sí gbogbo oògùn tó bá ti fún yín tó ti ń bẹnu prescription ọ̀dà tí ó mọ̀ lẹ́kẹ́ mú lẹ́kẹ́ kàn dá fẹ́ inú sọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń pèpè sí àwọn àmì máa ń pèpè sí gáà láwọn ọmọ àwọn méjì máa ń pèpè sí àwa wọn fi ń lògùn ni ọ̀pọ̀lọpọ̀ ogun lọ́bì máa ń fọ́ tí lò ẹlọ bèèrè dára tó bá jẹ́wọ́ ìtí wọ́n fi pèsè rẹ̀ náà in tó wú tó bú gọ́sí lọ ní ọlọ́pàá àwọn ogun tí wọ́n fi gá ọtí lẹ́ fi láti lè dìbò àwọn lápèjúwe láti lè fi bí àbùkáyà pèjúwe eléyìí tó pọ̀ láwùjọ àwọn àfáà tó pọ̀ láwùjọ Yorùbá àfáà gidi kan ò sì lè jáde kó wá ní ọtí ní mú tọ́ mẹ́wàá àti ìyẹn ó tún àwọn èèyàn òṣùwọ́n àyè ní àrẹ́bí náà tó wọn àti kọ́bẹ̀ àwọn olófóònù nígbà wá ti ẹni pé fóònù wá jọ mọ́rọ̀ tí ni ọtí ọlọ́pàá ilé ìmọ̀ tó wọlé kọ̀tọ̀ ìní àìdá mímu tí òfin ọlọ́run ni tí ò sí yàtẹnu kẹkẹ́ ń bẹ̀ sọ́ọ̀fà Ìbá ọlọ́run fẹ́ sọ kí déwọ̀ kọ́dà tó bá nígbàgbọ́ ọkọ tí ń bẹ léwọ̀ àwọn àfáà ní oúntọ̀ ń kọ́ èrò tákẹ́dà lẹ́ẹ̀kì dán ní nàrà kìdìsà. Ìbùsẹ́lẹ̀ láìta ní ẹ̀ta wà. Átàbẹ̀nu mọ̀ tó kàlí rẹ̀. Pé tí ìyẹn bá lè sọ tí ó gbà kọ́ tí tọ́gbọ̀n kò máa mú ó sọ ọ́ dẹ̀ tọ́ tọ́lọ̀ ń pè so iye ṣe tí ẹmọ wá ń tẹ ájìyẹ lórí lọ́wọ́ ń sọ pé alẹ́bí náà lo fóònù àwọn àpẹ fóònù dídà fún yìí ẹ̀ṣẹ́ ọlọ́run àbájúmájọmọ́ wọ olóògùdù ni yá ọkùn ọ̀rọ̀ ayé lásán bóò láti kọ́lé bóò láti jẹun ẹ̀sìn ò dá sí ikú pọ̀ ṣùgbọ́n dá sí díẹ̀ tí mo pé ẹ̀ṣẹ́ ní ká máa dákọ̀ gbọ́sẹ̀ wá pọ̀ ó tún láwọn òfin tẹ́sí gbígbélẹ̀ lórí bá nìkan òkèkòkè lè mọ́ púpàbí àwọn bàbá àbù mi tẹ́sì ní kí akọ́lẹ̀ bó ṣe wá fún láwọn òfin tẹ́sì tó gbélẹ̀ náà lọ ìbánikọ́lé òun kẹ́lẹ̀ pé bàbá àbù samara fẹ́sì ní ọ̀dá fún akáni kó wà tọ̀pọ̀ ń bẹ̀yẹ ni sẹ́ni tó pé kẹ́ ló fóònù níbi dà fún kẹ́ lọ ẹni mọ́tò bá ní owó haram ni àti níbi dà fún ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́run tó lórí ẹ̀dá ìfún bọ̀tì dín ọ̀rọ̀ ẹ̀sìn àbí tó ní ìbáṣepapọ̀ máa ń tọ́lọ̀ ti ní kẹ́ ẹ má tẹ wá fẹ́ ṣe kárádínà nǹkan ẹ̀wọ́n lápò náà básìkò wa kò básìkò wa ni eléyìí ẹni tí ó wù ẹni tí àgbóyá ó láyé fáì màkàtà ìṣọ́lá ọba ìṣọ́lá àbí fẹ́ẹ̀nú àìlẹ́gbàtọ́lọ̀ ló ń dàmú ẹ̀ tó ní ṣókí èyí fọtí ṣógun ló ṣe láṣìlá àbú àti bá nìdí fọtí ṣógun àtọ̀hún àmì a fi máa ń mà pé àfa àbúnù ó dàgbà tí àwọn ẹ̀sùn fi ganá àmì táà fi máa ń dáwọn àfa àbúmà láàrin àwọn àfa àti wọ́n ṣe súnjá ìmọ̀ mùtí tẹ́wọ́ àwọn ẹgbẹ́ ẹbájá bá ti gbé lè báyìí ẹwà ti pé ọkà ń kó tọ́mtọ̀m ń kó sẹ́nu àti mọ́rú wa ó ti mú sí orókò lé ewọ́n ti tọ́mtọ̀m kọ́ ebi nìtì aláìsẹ̀ lọ́rọ̀ àwọn àfẹ́ ẹgbẹ́ náà àwọn ọ̀dà àfà àbúlé àwọn bùtí lẹ́yìn kẹjọ wa pọ̀ mọ̀ sí lẹ́yìn dára so eléyìí kọ́ ìkòkò ẹni tó tẹ̀lé ìdíkẹ́ mọ́ wá ìdáwọ̀sì àtọ̀ abẹ̀dẹ̀ àti máa fi lè ìpínlẹ̀ kíyàn pa nǹkan lẹ́mìí bóyá bíi sàárà àbí kí wò sàn tó bóyá wọ́n fẹ́ rẹ̀ ní padà àbí wọ́n ti pín irin èèyàn ó yẹ lọ pẹ́ ẹran ẹkẹ lọ́nà báyìí báyìí báyìí àbí ẹ lọ pẹ́ ẹyẹ ilé ẹyẹ ilé ẹwà padẹ́ bí ìwòsàn fẹ́ ni tó wà ní ìsìláì. ẹ̀sìn mẹ́kẹ́ ìsàrà ìyá sì lè fi sàárà kíyàn dẹ́pẹ́lọ́ àwọn kíyàn tọ́kọ́lọ́ bá báyà sí téèyàn ẹ̀sẹ̀pì lẹ́sàn-án kọ́lọ́ báyà fi bí àbùkátà tọ́lọ́ mo fẹ́ ná iye báyìí fún ọmọ òrukàn ní tí ìbá rí lẹ́sàn wàhálà tí mo ní ìyẹn lọ́ba mú kó mẹ́ lẹ́yìn ọ̀dọ̀ sáà bọ́kẹ́ wọ́n nígbà lọ pé ẹnìkan bẹ ń bẹ lórí ààrẹ aníbi àti àápadà ló bá kọ́lẹ̀ ẹ̀sìn àwọn ẹlẹ́bọ̀ àwùjọ wa òfin ta nínú ìtàfíàm inú tan táàkà nínú ta Yorùbá ni pé àwọn náà máa ń ṣe yóò ilé ìlẹ́bí ẹnu tíìrì ó ti kà ní tíìrì ó ti kà ní eré tíìrì ó ti kà fi ọmọlọ́wọ́ ya fún yàrá tí o bá láàárẹ̀ tọ́ lọ́tọ́ oníṣòro ọ̀bẹ̀ náà ọba àríkẹ́ọ́lá bàbá sàdọ́ ẹ̀rẹ́ lábílà ọlẹ̀ gbàrẹ̀ kọ́dà ọlẹ̀ lọ hajj torí tọ́lọ̀ rẹ̀ bọ́ ọtán ṣòro rẹ̀ kọ́dà ọlẹ̀ pẹ́yàná lóòótọ́ jọ́lọ́ ọmọ pẹ́ra yìí rẹ̀ fún àwọn mọ̀tàkìn rẹ̀ fún wọn jẹ́ pẹ̀lú pé lára sí ìbá inú pé mo pẹ́ra yìí láti fún àwọn mùsùlùmí lọ́wọ́ jẹ́ bá fi bí ẹ̀bùkún bẹ́ẹ̀ bọ̀kọ̀ wọ́n nígbàgbọ́ pẹ́ra yẹn tọ́ oríkèéríkè ara yẹn tọ́ ẹ̀rọ yẹn tọ́ ìdáhùn tó rí lórí ẹ̀kọ́ àwà very careful ẹnìkan oníkèyàn pẹran fún sàárà kò pélé bí dáa kò pélé wọ tí bọ́ bá ti pẹran àyà àtàrà ní ẹ̀dọ́ fi pẹ́ tí iye bá sàárà ní ẹ̀dọ́ kò sílá mo lè pe àpèjẹ alápèjẹ pé next week ẹ̀rọ mi jẹ alápèjẹ ojú ta màlúù ayẹ pẹ̀lú pé láàrin ilẹ̀ ẹ̀kọ́ lọ màlúù tó ta yóò kọ́ ìyẹn rẹ̀ tí kọ́lọ̀ mo lè fún yẹn mo lè lọ hajj lápèjúwe mo lè gbà rẹ̀ àrẹ́gbẹ́fìlà mo lè máa nábìlà pẹ́lọ́ nábìlà yìí tó èyí tí ẹ̀rẹ́ kí ń bẹ̀rẹ̀ tó bá ń fi ṣe báyìí bá ń fi àbúkà lè ìtàkọ́ sí ìṣọ́nà àti wá. bọ̀ nígbà àwọn àkídà bú yìí pé àdúrà tó ń ṣe tó àwọn ọ̀kọ́kọ́ dẹ̀jẹ̀lẹ̀ náà kò sádùn àtẹnu ṣẹlẹ̀ sílámù tó ní kíkẹ́ dẹ̀jẹ̀lẹ̀ la ẹ̀jẹ̀ ẹyẹ wà la ẹ̀jẹ̀ ẹ̀dùn kò sádùn àkàkà tó táwọn ní àdúrà yìí pẹ́ ẹ̀pọ̀ láti ra ẹ̀yẹ̀ kẹta láti bó ẹ̀yẹ̀ kan nú àwọn àṣẹ kú gan-an Eh, àdíọ́kà abú àtàwọn ẹbọ tí a bára àwùjọ wa àwùjọ rẹ̀ báyìí kò sínú sílá. ìgbàgbọ́n àkàrà àmọ̀yàndà àwọn ṣẹ́kọ̀ ọba yìí tí a láti mọ pàdé wọn ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run tó bá tún di ọlá àmọ̀ tó ń ṣàlàyé àlàyé Riyadu Salihin èyí tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ Wednesday ní aago mẹ́jọ àtọ́bá yìí náà pẹ̀lú ògùn ọlọ́run àwọn náà tá a bá ti ń gbọ́ yẹn káṣọ́ ojú tó pẹ̀lú ní ìkàtò gbàlájá ọ̀rọ̀ ìdàkùnmọ́sà fún wa lẹ́sàn tí yóò pọ̀ láti gbà ọlọ́run dáadáa سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم